Academy of Islamic Propagation. Akadib. Assalamu alaikum. Shall I tell you something which, if done, will increase your wealth in manifold, and hand you special abode in paradise? Cultivate the habit of spending in the cause of Islam. The likeness of those who spend their wealth in the way of Allah is as the likeness of a grain of coin. It grows seven years and each hair has a hundred grains. Allah gives manifold increase to whom He wills. Allah is all sufficient for His creatures' needs, all knower. Beloved in Islam, whoever has the means and wishes to be part of the monthly donation scheme towards the proposed academic university project should kindly inform us through this WhatsApp number. 080 337 88439. Glory be to Allah. Over 300 pious Muslims all over the world have thus far volunteered to be part of this divine scheme. By Allah's grace, the number keeps increasing on daily basis. Dear brothers and sisters in Islam, if you are therefore ready for this monthly feast of Bilillah, just inform us through this WhatsApp number, or you may send us your full name and the country you are residing then you will be added to the university support group within 24 hours. No amount is too small. May Allah make this gesture one of the reasons why you will be admitted into paradise. I mean, Our bank account details Zenit Bank Akari Proposed University Project 101 59297. And for those who have already been added to the groups, kindly invite your family, relatives, friends, and neighbors to join the train of the monthly donors. Those who spend their wealth in Allah's way, by night and by day, secretly and publicly, will have their reward with their Lord. Join this train of donors today and become a pillar of support to this worthy cause of Islam. Assalamu alaikum. Academy of Islamic Propagation. ACADIP. الحمد لله نحمده ونستعينه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 bó ti wulẹ̀ kọ́ lọ́wọ́n ọba ṣe wá lóore tó tá a bá ti lè sọ wípé alhamdulillah ó ti yọ ọlọ́wọ́n ọba nínú adúpẹ́ lórí gbogbo orí tọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa tá a wà níkàlẹ̀ bóyá zahiran wà batina bóyá oore tó fojú hàn ni tàbó oore tó pamá tàbó oore tí làákàyè wa gan ò lè comprehend pó oore ni ìkànnì àwọn àfa ó láwọn oore kan bẹ tí làákàyè lẹ́ẹ̀fù bọ́lọ̀ ń ṣe dá làákàyè ọmọnìyàn kò lè rẹ́kọ́ kò recognize ẹ̀ orin ni gbogbo ẹ̀ràn ládùúpẹ́ lórí bẹ́ẹ̀ kọ́lọ̀ kó mọ́sá ìgbọ́pẹ́ wa ìkànnì àwọn àfáà náà tún ní kọ́lọ̀ ń ṣèyàn lóore gan kéèyàn tún wá lè dá oore mọ̀ kó dúpẹ́ ìyẹn náà tún dìsáàfù ọpẹ́ mi ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o pàápàá jùlọ ọlọ́run ọba ọba tí ó fún àfáà wa àgbà tó fún wọn ní ọmọ àlùbáríkà eléyìí tí akéde fáyé tá a kéde orúkọ rẹ̀ lénìí ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o ọlọ́run ọba tó mú gbogbo àwọn àáfàá wa kàǹkàkàǹkà bẹ̀rẹ̀ látòrí gbogbo wàsíìrì gbogbo ilẹ̀ yorùbá tó fi dórí dr kọ́sìm olùkọ́sì tìjáni bàbá kan ló jọ bí wa tìjáni lèmi náà ń jẹ́ <laughs> tó dórí pé ọlọ́run mú wọn dé kalẹ̀ nírọ̀rùn láti ara àrìn àjò gbogbo ará àkúrẹ́ ọlọ́run sọ wọn débi nírọ̀rùn pàápàá jùlọ àfáà wa ismail adépọ̀jù ọlọ́run sẹ́yìn náà dé láti ìlú àkúrẹ́ bàbá wẹrẹ ayáré èkó gbogbo bí tá a ti wá látàbújá ọlọ́run mú wa débi àmọ̀dúpẹ́ lọ́dọ̀ rẹ o àgbúrò aburú sẹ́nikẹ́ni wọn àmọ́ kọ́ọ̀lù apá wọn ò lè wá má pé àmọ́ bọ̀ láti ibi báyìí àmọ́ ti land lọ́sípítù àmọ́ ti land níbi báyìí ọlọ́run ọba àmọ́ lóore o àdúpẹ́ lọ́dọ̀ rẹ o ọlọ́run tó sọ ẹ̀mí ustaz wa fọdílàtú dr yusuf ọlátúndé adépọ̀jù tó sọ wọn dòní àmọ́ lóore gbogbo àwọn ìyá wa láti ìlọrin láti gbogbo àyè tọ́lọ́ mọ́ wa débi àmàmá lóore o ọlọ́run bá dúpẹ́ lọ́dọ̀ rẹ lórí ọlọ́mọṣà ìgbọ́pẹ́ wa àwa bẹ̀ lọ́hùn afẹ́ fi ìjókòó yìí àfilẹ́ ọlọ́run ọba àlékè ọlá lọ́wọ́ ọlọ́run mọ́ṣà ìjà gúnlẹ̀ ayọ̀ àwọn oníwàásí wa méjèèjì ustaz wa Muhyiddin Ajibikẹni ńdọ́ta lọ́bi tẹ̀síìrì wọn ọjọ́ náà mi fẹ́ lọ lé wọn bí kí n máa gbé lóògùn ni ọlọ́run máa tó mú wọn débi ọlọ́run bá gbọ́tẹ́ bá wa sọ ọlọ́run mọ́ṣà ìfà àlùbáríkà sí ustaz mi dáadáa tí wọ́n jẹ́ lecturer fún mi rí ustaz Misbahuddin Orímádégún ẹnìkan ni wọ́n mọ̀ràn sọmọ ní à téèyàn bá ti ń sọ̀rọ̀ dáàyè kankan ọ̀rọ̀ máa ń padà ṣe bí ẹni pé kì í dàbí tìgbà kan mọ́ ustaz Adépọ̀jù nígbà táwọn náà bẹ̀rẹ̀ wáàsí twenty five years ago wáàsí máa ń lé ńgbà náà ju ti sìn lọ ẹ máa àwọn èèyàn ti ń jẹ́rìí sí i so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ustaz Ọ̀rìnmádégún àtàwọn kọ́ bẹ̀rẹ̀ wáàsí fún wa tí wọ́n ṣe ọ̀hẹ́ndì sọ́jọ́ tí wọ́n ṣe the essence of human creation gbogbo wa sun ẹkún ni ní poli nígbà náà ìyẹn lọ bí ọdún bíi ogún ọdún nísìn ọlọmọsà járe wọn pẹ gbogbo tó ń bá wa sọ ń bílẹ̀ ní ọlọmọsà ìfàlùbáríkà sí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tá a ti wà níkàlẹ̀ náà la ṣàdúrà fún gbogbo gbàkígbà tọrọ ẹnìkọ̀ọ̀kan wa bá mọ yàtọ̀ láyé ọlọmọsà ìjọ dá sí ni ọlọ́lá haúlá wàlá kó wọ́tà ilà abilà aleyhìlá azim subhanaka allahumma wa bihamdik ashhadu an anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al-mursalin walhamdulillahi ẹ̀já sọ pé jazakumullahu khairan. ibi tí a dé nísìn òun náà ni kí a gbọ́ àyọkà nínú ìwé tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi Muhammad ẹni tí ó bá wa ka alukur'an ìkànnù àwọn rivati ni tọ́lọ́run bá sọ di mùsùlùmí pẹ̀lú àánú ẹ̀ àfàwà Muhammad orímáyé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات ۖ أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابهاً ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم ẹja sọ pé Allahu Akbar fún ẹni tí ń pariwo káàkiri broda wa tí wọ́n wá ka alukur'an fún wa yìí Ọlọ́run ṣe kámẹ́rà kú rí wọn rivat ni wọ́n náà àwọn tí ò kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ni academy of islamic propagation Ọlọ́run ló wọ́n sábàbí tí wọ́n fi di mùsùlùmí mo fi Ọlọ́run bá tó lẹ́ẹ̀mí mi búra a sọ fún wọn ti tẹ́lẹ̀ pé àwọn ni ó ka kur'an mo kàn wo nísìnyí pé ah kur'ani ta ni ó ka báyìí mo kàn rí wọn lọ́ọ̀kan ni mo dẹ̀ lọ bá wọn wàlá ìtàláì ẹ̀yin ni kẹ́ wá ka kur'ani fún wa àpalẹ̀mọ́ wọn ti tẹ́lẹ̀ ọlọ́run bò ní usa yín kúrò ní ojú ọ̀nà àlàáfíà náà ọlá àti tóbi ní ọ̀dọ̀ ọlọ́run akíáká dìpì lápapọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ kú iṣẹ́ ọlọ́run bàálà kí ó má ṣàbàwà tì í lẹ́yìn. tọ́ ẹ já máa lọ sọ́dọ̀ ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbìn àwọn àfáà àgbà tí mo rántí nǹkan bíi ọdún mélòó sẹ́yìn bíi abí ọdún kan sẹ́yìn àbí ọdún mélòó kan tí àwọn aláàjì wa Yusuf Adépọ̀jù wọ́n ń sọ̀rọ̀ nípa wọn fún wa wípé nígbà táwọn wà nílùú Saudi Arabia ní Madina tí àwọn lecturer wa àkọ́kọ́ yìí wà ń bẹ̀ wọ́n ní kódà àwọn lọ físìtì wọn àwọn ò lè gbàgbé ẹyin tí wọ́n dín fáwọn gbà náà tó tóbi kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ bálájì ṣe sọ ń gbà náà nìyẹn mo ti wọ́n rántí nísìn àbí bẹ́ẹ̀ kọ́ lè sọ fún mi gbà náà ní alájì <laughs> wọ́n ní wọ́n dín ẹyin fáwọn àwọn jẹ ẹyin ṣẹ̀sì mọ́ pé ẹyin tí wọ́n tún yàtọ̀ sí ti wá ń bíbà yìí ẹ bàbá wa ajíbìkẹ́ ọlọ́run bá a ṣe dáadáa fún yín àwọn àfáà wa àgbà ẹyin àti bírèdì bẹ́ẹ̀ ni ẹyin àti bírèdì bírèdì àwọn lárúbáwá sì tún yàtọ̀ ó máa ń ní oúnjẹ nù gidi tààrà ó yàtọ̀ sí búrẹ́dì àgègè èkó tí wàá mẹ́wọ̀n ẹ́ ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn afáwọn àgbà fadilatu sheikh muhyiddin solahudin ajibike a ti wà níbi lecture wọn kan rí nígbà tí wọ́n ṣe ramadan lecture náà ni a wá lọ pẹ̀lú àwọn alájọ yusuf adépọ̀jù wọ́n wá sọ̀rọ̀ débi ìbẹ̀rù ọlọ́run débi pé èèyàn lè fẹ́ ẹ̀ mọ̀ sunkún torí pé tọ́pìkì wọn gbà náà ibi tí wọ́n tú kúránì dé ibi tí yàn ti gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ Ọlọ́run mójútó ẹ̀sìn tọ́lọ́run bá torí ẹ̀ wá dá wa láyé ni ẹ̀rí oníwàásí ńlá ni wọ́n àfa ńlá ni wọ́n onímímọ̀ ńlá ni wọ́n Ọlọ́run bá aláàkó má ṣàbá wa pẹ̀lú yín. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. إن الذين آمنوا وعملوا صالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين الحمد لله ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعوا بالإحسان إلى يوم يقوم العبد بين يدي الله فضيلة الوزير سعادة الوزير حفظكم الله ويرعاكم mo gbé kíkì mi láti ọ̀dọ̀ bàbá wa wazir ló ń dákun bá salikun sọ̀rọ̀ fún yín. amina ya Allah lẹ́yìn ìgbà tí mo dúpẹ́ fọlọ́n ta tọrọ ìkẹ́ fún anabi muhammad. sallallahu alayhi wa sallam. mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín mo fi ti yín báyìí mo wá tún fi ṣàdúrà fún bàbá wa tí ẹ tara wọn jáde bàbá wa sheikh sa'adatu sheikh abdulbaki muhammad olúwa dákùnbà sàlékún ìkẹ́ bàbá wa náà. amina ya allah. torí Baba wọn jẹ́ uswa àti kuduwatun hasana fún gbogbo ẹni tó bá fẹ́ máa lo kéwú wọn jẹ́ bẹ́ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn wípé wọ́tọ̀ bá kéwú nìsín ọ̀nà tó bá fẹ́ tọ̀ ọ̀nà ti wà ńlẹ̀ àwọn bàbá wa kan lánàá wọ́n ń ṣe wáàsí. Si ẹ má sòkù ẹ hẹ́ ha ẹ má jẹjẹkújẹ ẹ má sóògùn ẹ dúró déédéé àwọn bàbá wa kan wí bẹ́ẹ̀ àwọn bàbá wa kan wí mi wọ́n wí mi wọ́n wí kan wọ́n wí mi lẹ́yìn ṣùgbọ́n gbogbo àwọn bàbá yìí ti lọ nígbà wọn wá lọ àwa wú wọn torí pé gbogbo ìrìn àjò ẹnì kọ̀ọ̀kan wa ọmọ ni ó tọ́ àṣírí wa. Allahu akbar. mi máa ń sọ àwọn àfáà máa ń ṣe fáàrí tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ oríṣiríṣi àfáà tó wù wọ́n mi ò bá ọjà sí ṣùgbọ́n ní tèmi ń wò màá jókòó lẹ̀ mo wo àtibọ̀tán gbogbo àwọn tó ti lọ àwa wo wáàsí tí wọ́n ń ṣe àwa lọ wo àtìbọ̀tán wọn kò wá sàtìbọ̀tán ju àwọn ọmọ tí wọ́n bí lọ tàbá wá ti rí àwọn ọmọ tí àwọn ẹni àná bí tí wọ́n dúró lórí dáadáa ó mì pé ní táwọn bàbá ń sọ ń ta ni wọ́n ń ṣe nulẹ̀ tàbá lọ wò ó tàbá wá rí i pé ah, ah ní tí bàbá yìí wí ń ta àwọn ọmọ rẹ̀ ò rí bẹ́ẹ̀ yóò àmọ́ tó àṣírí ẹni tó lọ wípé àṣìǹkan ń wí fún wa ni kò dénúlé. Allah. wàláyé tí bàbá wa Sheikh Abdul Baqi ń wí níta ó dénúlé alhamdulillah. nínú àáfà tó jẹ́ pé àtibọ̀tán rẹ̀ dá nílẹ̀ yorùbá yìí aṣíwájú ni wọ́n jẹ́. allahu akbar. kì í jẹ́ pé mo rí àwọn waziri wa ń kalẹ̀ gbogbo ẹni tó bá wọn ṣe láyé tọjọ́ ma jàmọ́ wọn ah n ò tí ì rẹ́ ń tọ́mọ rẹ ò tí ì fẹ́ di dọ́kítọ́. allahu akbar. nínú ìmọ̀ ẹ̀sìn njọ́ta wa ṣe ìyàwó sheikh bashar níwò bàbá wa kan sọ̀rọ̀ ń jọ́nà pé ah ah ọlọ́run o sọ ọmọ sẹ́kù bíṣírí náà ni gbogbo wa jókòó tì báyìí èyí ló gbàgbé ọ̀rọ̀ yẹn pé bàbá wa sẹ́kù bíṣírí yìí àmọ́sẹ́ tí wọ́n máa ṣe níjọ́ tá a bá lọ wá sí èmi ọmọsẹ́ tí wọ́n máa ṣe. Allah bí wọ́n ti sọ̀rọ̀ yẹn bàbá wa ti kó tọ̀rọ̀ yẹn jọ yẹn nu pé ṣé irú ọmọ ẹni yìí náà lọ́wọ́ á pe gbogbo àfa àgbáyé jọ báyìí àwa rí bàbá ni wàá dá gbogbo ọ̀rọ̀ ń padà wọn ní alibarika bàbá wa sheikh abdulbaki náà ni ọ̀pọ̀lọpọ̀ afáàmì làwọn èèyàn bá rìn táwọn gan tí wọ́n bá wọn rìn ò ní láárí táwọn ọmọ àwọn tí wọ́n kó tẹ̀lé wọn tí wọn ò ṣe fi júwe láyé mo kí yín o ọba àlekẹ́lẹ́ òtún wọn gbàgbé bàbá bákì náà prof wà nù ọmọ wọn ẹlẹ́sìn ọlọ́run tó dúró déédéé tí wọn ò dẹ̀sìn rú

ẹni tó bá wò ó ẹ wá wọ àwọn yòókù náà ẹ já lọ wò lọ. Allahu Akbar. tọ Ọlọ́run wọlé àti tóbi tọlọmù yóò wọlé la ilaha illallah ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ àrè Ọlọ́run níjọ bàjẹ́. àmín ya Allah. mo kí fadilatu doctor twenty minutes wọ́n sì fún mi yìí sì wọ́n mo kí àwọn àfa àwọn kalẹ̀ ẹnà mo kí fadilatu doctor Qasim Tijani Ọlọ́run bá sàlékò dáadáa fún yín. àmín kan sọ̀tọ̀ Ọlọ́run ọba prof mo tọrọ fún yín ustazu musaid abi musharik insha allah ọlọ́mọ bá síbẹ̀ fún wa mo kí bàbá wa bá kí ní àwọn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn yìí. Allahu akbar. sheikh abdulrauf ẹ̀yẹ́ bá ti rí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ò dalẹ̀ bàbá rú torí pé bọ́n máa ń rí bẹ́ẹ̀ máa ń dàrú máa ń dàrú ọlọ́run ò jẹ́ kó dàrú ọlọ́run ò jẹ́ kó dàrú láéláé ọlọ́run àti tóbi tọ́lọ́run ọba mo kí mohadiru ẹlẹ́ẹ̀kejì ah, alhaji wa orimadegun alkhatibu sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àkíkọ ẹlẹ́ẹ̀kejì tẹ́mi wọn pàdé tá a ṣe wá sí ni yìí táwọn kan ti pẹ́ two thousand and three Òṣogbo ni lémi pẹ̀lú wọn ní bímọ náà sábà kan bẹ́ẹ̀ ni ọlọ́run wa wọlé àti tóbi tọ́lọ́run ọlọ́run ní jẹ́ kó dàrú láéláé. amiina ya allah ọlọ́run jọba jẹ́ máa lọ. amiin mo kí ìmọ̀mù wa àgbà fún akadi ọlọ́run bá sàlékún àánú rẹ̀ fún yín. amiin mo kí àwọn bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run bá ṣe dáadáa fún yín. amiin mo wá kí gbogbo jama mùsùlùmí mo kí alájọ wa Yusuf Adépọ̀jù ẹni ọlọ́run ẹni tọ́lọ́run fi tà wá lọ́rẹ nílùú Ìlógùn ẹ̀ àwa ló ń kọ́kọ́ fi ta lọ́rẹ kọ́ wa tó fi ta Ọ̀ṣun lọ́rẹ kọ́ wa tó fi ta gbogbo Nàìjíríà ní ọrẹ. Allahu Akbar. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa. alhamdulilayi. ọpẹ́ tí màá kọ́kọ́ dá bàbá wa ni mo fẹ́ kọ́kọ́ bá dápẹ́ náà bàbá wa mo béèrè bàbá wọn ni wọn ò tí ì dé wọn ń bọ̀ bàbá tí ọlọ́run ní kí àwọn alájẹ wa tara wọn jáde ní ìmọ̀ wọn ju islam lọ. allah akbar. islam islam àṣírí bàbá ló tú látara àwọn alájẹ wa àṣírí ló tú nínú àwọn tó kàwé nílùú yìí aṣíwájú ni bàbá jẹ́. ìlú tá a wà yìí àwọn mùsùlùmí tí wọ́n kàwé ọlọ́run gbé wọn lọ́wọ́ sókè púpọ̀ nínú àwọn tọ́lọ́run gbé lọ́wọ́ sókè tí wọ́n kàwé tí wọ́n jẹ́ mùsùlùmí aṣíwájú ni bàbá wa jẹ́ kò wá sí tí ó nítumọ̀ lọ́dọ̀ bàbá ju islam lọ islam àwọn bàbá wa tí mò ń sọ̀rọ̀ yìí àtàwọn bàbá wa sheikh abdul wahab bayo nìbàdàn ọ̀rẹ́ ni wọ́n léyìí tó jẹ́ pé téèyàn bá débàdàn lẹ́nìí tí wọ́n bá sọ pé bolo tiwa tó bá nílò bù wọ́n ní tọ́ alájà Adépọ̀jù ń kọ́ àwọn gan wọn tún fẹ́ dára wọn sọ pé ọ̀rẹ́ mi ó túmọ̀ sí pé tá a bá fi lè rí àwọn bàbá yìí tí wọ́n fi lè ń bá bàbá tí mo dá akọ yìí ṣọ̀rẹ́ ó túmọ̀ pé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ni ẹ̀sìn yìí òun náà ni wọ́n fi tọ́jú ilé òun náà la rí èso rẹ̀ tí gbogbo wa jókòó tì tí í ṣe Alhaji Yusuf àti gbogbo usura wọn ẹẹ ètèmi ọkàn sọ àwa yòókù ní ká mọ wáàsí wáàsí ti wà láàyè tá a wà yìí torí ọmọ la fi jókòó ẹ wo Alhaji Yusuf gbogbo ń táyé bá ń wulẹ̀ ń sọ ntúmọ̀ kẹfẹ́ sọ fàlàjì ẹ má fèsì o ẹ má fèsì o kò lésì ẹnì kankan ò lè bá ọkọ ìran ìjẹ. kò lè bàjẹ́ kò lè bàjẹ́ torí pé iṣẹ́ ká máa ṣe dáwà láyé ngba àwọn èèyàn wà lébù fànàbí wọn ò rí sallallahu alaihi wasallam ngba àwọn ò rí òkò tànàbí ọ̀jẹ́ ni wọ́n ń pe ànàbí wọ́n fi mọ́ lára kò má nabi lára sallallahu alaihi wasallam yóò máa gbóná lára èèyàn ngba gbóná lára ànàbí débi kan ọlọ́run ni a wasbiri ala ma yaqulun ntọ́ ń gbọ́ tí wọ́n ń sọ sùúrù ni ó ṣe. torí pé ìdílé yìí islam ló fi bẹ̀rẹ̀ islam náà ní sì tún lọ síbẹ̀ ọlọ́run ní jókòó bàjẹ́ láéláé àmín mo kí màmá wa alibaladu tayyib màmá tó jẹ́ pé màmá wa bẹ́ẹ̀ sì ń wò wọ́n bàbá wa ló sọ wọ́n di mùsùlùmí náà wọ́n tún wáá fẹ́ wọn àbí bàbá wa kọ́ ló sọ di mùsùlùmí ìyá wa bàbá wa ló sọ di mùsùlùmí mọ̀mọ́ wa yìí wọ́n tún wá ṣe Islam débi pé ní form one lọ́sùn state aṣíwájú ni wọ́n jẹ́ mbẹ́ mọ̀mọ́ tí àwọn alájì wa Yusuf ti ara wọn jáde tí ìdílé ọba jẹ́ ìdílé Islam ẹ wò wọ́n fẹ́ Christian wọ́n wá bímọ ọmọ tí wọ́n á tún bí ọlọ́run á lò tó tún wá kojú àwọn Christian ah, tí bàbá àná ọba yanjú ní Islam yẹn pé yóò yíwọ́ tó fi jẹ́ pé tí mo fi ròyìn bàbá òun ni ó jẹ́ pé ìròyìn bàbá ni mo mọ̀ wá mo kí yẹn kú oríire ìdùnnú lélẹ̀ inú téèyàn wáyé wá rí ọlọ́run ní kẹ́yìn ọmọ rí ìkejì tí ṣèbànújẹ́ ọlọ́run ní fi sọ̀kan yín kò sí tẹ́nìkan ti ṣe tẹ́nìkan lè sọ ayé ò lè gbà á tẹ́nìkan bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ayé ò lè ṣe kí wọ́n lè gbà ẹ̀ wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ báwọn yẹn ní làákàrè wọ́n wọlé kan sótọ́ lọ́wọ́ ọba orúkọ wọn níbàjẹ́ láìláì náà.

ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wọn máa tọrọ ọmọ títọrọ ọmọ àwọn ànábì ọlọ́run yẹn ó jẹ́ oyé wa pé nínú ayé nínú téèyàn mọ́ ní láyé tó nítumọ̀ oníkéèyàn bímọ. ọlọ́run fún ànábì Ibrahim ó béèrè ọlọ́run fún ànábì Zakaria ó béèrè ntí wọn fi lè sojú kòkòrò tí wọn ṣàdúrà nítorí rẹ̀ ó ṣe kókó ni. ọlọ́run fún ànábì míì àyùn ànábì Yakub ó fún ní ọmọ méjìlá ẹyọ kan sọnù. So ìkan tó sì sọnù yẹn anabi ọlọ́run sì sunkún wàbíyọ́ tọ̀tẹ̀ àìná ojú rẹ̀ sì tún funfun tí dúdú di funfun ó mi gbé tó mú anabi ọlọ́run tọmọ kan fi sọnù nínú méjìlá tó tún fi sunkún tójú fi fọ́ ó pàtàkì. anabi tàwa gángan tó jẹ́ anabi Muhammad ọlọ́run bùn lọ́mọ ó kú ọmọ ètò kù ní Ibrahim ni o ló kú nínú ọmọ tó kú lọ́wọ́ ànábì ah bánabi ṣe jẹ́ ànábì ọlọ́run ó sunkún ìnàlẹ̀ àìnàlẹ̀ tọ́dùmá àwọn ẹni òjíṣẹ́ ọlọ́run ẹkún ló ń sun yìí ó ní tó fa ẹkún ni pé ọkàn ní ìbànújẹ́ débà ní omi fi ń bọ́ lójú nítorí kíni ah ọmọ tó fi mí sáyé yìí tábà lọ wo àwọn ànábì ọlọ́run wọn ò ní wọ́n béèrè wọ́n fún wọn ìkánsọnù wọ́n sunkún wọ́n tara wọn èyí tí wọ́n fún tó kú ó ń sunkún nítorí ẹ̀ ah wọ́n túmọ̀ sí pé ọmọ kéèyàn bímọ láyé ó ṣe pàtàkì ó ṣe kókó èèyàn gbọ́dọ̀ béèrè ẹ̀ kódà tẹ́ bá lọ wo bí àwọn ànábì Ọlọ́run ti ṣàdúà ṣàdúà lórí bíbímọ ọ̀pọ̀ nínú Al-Qur'an mo mú yẹn wá gẹ́gẹ́ bí káfí mọ̀ pé ọmọ ṣe pàtàkì nínú ayé tọ́lọ́run sì sọ fún ànábì nínú Al-Qur'an pé gbogbo àwọn tó ti lọ nínú òjíṣẹ́ ṣáájú títí ẹ̀ a fún wọn níyàwó a tún fún wọn ní ọmọ ìyún ní dẹ̀lílù tá a tún fi sọ pé ànábì yìí sá ń padà bọ̀ wá bí ọmọ. Allahu akbar. pòròpé ń bọ̀ wá tó ná ó ṣe tí ó níyàwó tó ná ó ṣe tí ó bímọ torí pé ànábì yìí sá ń bẹ nínú ulul azmi minar rusul àwọn ulul azmi minar rusul adé ọlọ́run bá ń bẹ lórí wọn wala kọ́dí sábà kọ́tí kẹ́lì mẹ́tìnálẹ̀ ìbádìnnẹ́lì mùrùsẹ̀lìn innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun àwọn afọ́n tafsiri jẹ́ oyé wa wípé alimusaluna ti ń dakọ̀ láàrin ulul azmi ni àwọn èèyàn agbésẹ́ tó yilé lọ́wọ́ àwọn ilẹ̀ èèyàn kan táwọn èèyàn fẹ́ pa wọ́n táàsì ní jẹ́ kí wọ́n rí wọn pa àti wíńjọ àti gbáyé kalẹ̀ ni pé innahum àbí wọ́n fẹ́ pa anabi Ibrahim àbí wọ́n fẹ́ pa ni ntòfin anabi ọlọ́run tí wọ́n bẹ́ wù lọ́rùn rẹ̀ tí gbogbo òlu dágijọ́ tí wọ́n sọ̀yàn sínú ná. ẹ dákun ta ni ẹ lè ṣerú ẹ fún tí ò bá ṣàdúró ti ọlọ́run yẹn ti kú ṣùgbọ́n àdéhùn ọlọ́run tó ti wà ń kalẹ̀ kò ń lọ sẹ́lẹ̀ lórí. ànábì nuhu kí gbogbo òlu ọlẹ́yàn lóko wọ́n ti pa yẹn àdéhùn ọlọ́run pé àwọn tí mo ránṣẹ́ mo ò ní pa wọn. ànábì musa firaun ń bọ̀ ọlọ́run sọ pé wátírúkú bá rárá wa firaun musa má bẹ̀rù fodò yẹn lẹ̀ bó ti wà ẹ̀bẹ́ mi mo ní ọ̀fọ̀pá nà ó ti fọ̀pá nà odò ó sì ti pín sí méjìlá fìràwọn náà sì ń bọ̀ lẹ́yìn má kàn ju ebó ti kọjá tiẹ̀ anabi musa kọjá odò wà gba fìràwọn náà mọ̀ tún wọlé òun fẹ́ fi nàgbára pé kò wàrà sáàyè rẹ̀ ọlọ́ni wọ́n ti rúkú bá rárá wa fodò ńlẹ̀ máa wò mí ìnáhùn ìnáhùn òní yìí ni wọ́n parẹ́ lè tútúmọ̀ sí pé ànábì ọlọ́run ti ń sá lọ tọ́pàdé odò sódò ní ọ̀rọ̀ lù ni àbí ọ̀pàdé ẹ̀yìn tí ò bá jẹ́ pàdé wọn ọlọ́run tó ti wà wípé àwọn yin ẹnìkan ò ní pa wọ́n òun ni ànábì Ìsá aleyhi salatu wa salam wọ́n tó bá lọ gbà rọ́fò tó bá lọ gbà àwọn kankan bẹ́ẹ̀ ní alukur'an tàbá fẹ́ tú kur'an láfi mú sọ pé kéwu ọ̀kẹ́lẹ́ lọ kéwì ó lé ó lé ó tó bẹ́ẹ̀ tó bá lọ fẹ́ sẹ́bùrù ẹ̀ tó bá ké tí ò tó àṣírí òtù. Allah wàláì téèyàn bá ké tí o ṣe kí ni tí o tó àṣírí rẹ o tù mí ọmọ ti ń tu àwọn kankan bẹ́ẹ̀ nu Quran kò lè yé wa láíláí Ọlọ́run nìkan ló mọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu Quran anabi nìkan ló mọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu Quran Lárúbáwá nìkan ló mọ̀ Lárúbáwá nìkan bá jẹ́ kèfèrí àwọn nìkan wọ́n mọ̀ tuma rẹ̀ àwọn kan bẹ́ẹ̀ nu tó yẹ pé gbogbo wa yìí a lè àwọn kan bẹ́ẹ̀ tá lọ́wọ́ yẹn nu Quran tó yẹ pé kò lè mọ̀ láíláí tàbá bẹ ọ léèrè alifula mi mo gbìyànjú ni ìtumọ̀ rẹ̀ gẹ́wọ̀n mọ́. àwọn tún bẹ́ẹ̀ nu Quran tó jẹ́ pé òun lè mọ bó ti ṣẹlẹ̀ òun lè ṣàlàyé rẹ̀ láéláé ó ní rọ́fù Ìsá ẹni ó lè ẹni tó yé dáadáa tọmọtumọ rẹ̀ lọ́lọ́. Allahu Akbar. bí wọ́n ṣe gbé Ìsá lókè bí wọ́n tún ṣe gbé kalẹ̀ ẹni Ọlọ́run tún ṣàlàyé rẹ̀ díẹ̀ fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. èyí tó jẹ́ pé anabi nìkan lọ́mọtumọ rẹ̀ wọ́n kàn sọ èdè rẹ̀ fáwa ni ó ní Isra wal Miraj wo le màlàyé ẹ̀ ànábì ló ṣe kí ni olódàmà olóyè practical olóní olónìkan lórí ìwọ tó o bá wá ti lọ́ọ̀ gbà pé isa ó lọ sánmọ̀ yóò padà wá ajẹ́pẹ́ òní gba Isra wal Miraju bọ̀. Allahu akbar. tó o bá ti wá gba Isra wal Miraju bọ̀ o gbọ́dọ̀ mọ kí wákàtí márùn. Allahu akbar. torí pé ńgbà wọn ṣe Isra wal Miraju tánà bí lọ́tọ́ bọ̀ ló mú bọ̀. làáfin ṣe nínú Quran àwọn ànábì yẹn mò ń sọ nípa àṣẹ wọn èyí tó jẹ́ pé lárúbáwá lọ́mọ túmọ̀ rẹ̀ ńgbà ọlọ́run sọ àyà kẹkẹ alẹ́ nínú Quran tí ń sọ̀rọ̀ pé asárikù wasárikù mùsùlùmí kan ká àyà ní ayé ànábì Muhammad ọ̀kan nínú àwọn kèfèrí wá jòkólẹ̀ ó wá gbọ́ tí ń kà ńgbà tí ó parí àyà ó ní fakitọ̀ owó ẹ̀díyàwó máa jazahan nakalan min Allah ó wá rahima kèfèrí lónìí láìláì ẹni tó correct mùsùlùmí ó ní gafuran rahiman ọlọ́run gbọ́dọ̀ fi parí irú ọ̀rọ̀. Allahu akbar. ó ní ẹni bá jalè lọ́kùnrin ẹni jalè lóbìnrin ẹ̀gẹ́ lọ́wọ́ eléyìí wọn máa jẹ́ ìyà àti ìbànújẹ́ fún un ẹni wá síkà oníwà kánà Allah gafuran rahiman kèfèrí oníkèfèrí ńlọ sọ fún pé gafuran rahiman gbọ́dọ̀ wà láàrin tí gafuran rahiman bá ń bẹ láàrin ó sì àṣekú wọn gé lọ́wọ́. Allah tintuma pe nu sulubu Lárúbáwá wọn mọ ntọ yẹ kọ parí rẹ̀ wa kana azizan hakima kèfèrí sílẹ̀ tó tún sẹun tintuma pe nu sulubu àwọn Lárúbáwá wọn mọ ntí ma parí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bàjẹ́ Lárúbáwá ọlẹmọ náà àwọn ànábì Ọlọ́run yìí tí mo sọ̀rọ̀ wọn yìí Ọlọ́run ti parí àdéhùn lé wọn lórí ni àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a sọ̀rọ̀ ọmọ pàtàkì rẹ̀ ìtí mo fẹ́ ṣe ní wàásì gẹ́gẹ́gẹ́gán ó ní pé mùsùlùmí à ń bí ọmọ àwa ni ètò wà fún púpọ̀ tá a bá bímọ àwa ló wà nínú ìlànà wa ká ṣe àkíkà ká tún wo àwọn ẹni rẹ kí wọ́n ṣàdúà ká wo àwọn èèyàn rẹ kí wọ́n tún bá bẹ ọlọ́run fọmọ yẹn wọ́n pẹ̀ràn wọ́n ṣàdúà wọ́n tún ṣe gbogbo ẹ̀ wọ́n náwó àkíyèrà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì tí wọ́n á tún ṣe báyẹn fún àwa lọ́mọ bá wọn láàyè tí ò dáa sádùá ni ò gbà ni sọdákọ̀ tá a ṣe ń jọ́ta bí ni ò gbà ni a rí i pé nǹkan ni ò gbà ọlọ́run tẹ́wọ́ gbà àwa tá à ń bí ọmọ gẹ́gẹ́ àwọn ìṣòro kan ń bẹ àwọn ìṣòro kan ń bẹ mùsùlùmí ilẹ̀ yorùbá ò tí ì yanjú rẹ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá àìyanjú ìṣòro yẹn ń kó bá àwọn ọmọ tá a bí kò jẹ́ kí àwọn ọmọ tá a bí kí wọ́n ráyè ṣe nírọ̀rùn kò jẹ́ kí àwọn ọmọ tá a bí kí wọ́n wúlò lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mi kí ni nǹkan náà aṣiriku billah ìmọ̀ ṣe é bọ̀ ìmọ̀ múrogún mọ́ ibi mo ti fẹ́ mú wá sí lọ́nà family kan bẹ̀ láyé lónìí tọ́lọ́n gbé kalẹ̀ látànà gbogbo ẹlẹ́sìn ọlọ́run wọn kiri àwọn ọmọ ta lẹni anabi ibrahim. ayé salatu wa salam. àwọn yahudi wọn lànà bí ibrahim bàbá àwọn àwọn nasara àwọn christian wọn lànà bí ibrahim bàbá àwọn àwa mùsùlùmí àwa náà anabi anabi ibrahim ní baba. kódà gan àwọn olóòṣà wọn lànà bí ibrahim ní baba àwọn anabi ibrahim sì ní bàbá ń tòótọ́ náà anabi ibrahim ló bí isahak isahak ló bí yakub inú àárọ̀ ọ̀dọ́mọdọ́mọ yakubu lànàbí musa ti bọ́ ta inú ara ọ̀rọ̀mọdọ́mọ yakubu ni anabi isa ti jáde wọn ò parọ́ anabi muhammad náà ni ibrahim náà bàbá òun bẹ́ẹ̀ ni ismail náà ló bí inú rẹ̀ ismail inú rẹ̀ ni anabi muhammad ti segin ni ló ti jáde àwọn ẹlẹ́bọ àwọn wòran àwọn parọ́ tiwọn ni látara pé njọ́ ànábì Ibrahim ṣe tọ́kọ́ Káàbà tán tó ṣe tawaf àwọn ẹlẹ́bọ náà wà tí wọ́n padà di pé wọ́n rí ìlànà tí ànábì Ibrahim fi ń ṣe tawafu nínú ara wọn àwọn náà gbàsọ̀nà ilẹ̀ Yorùbá ń bì torí kìkan sọ ṣubú àǹjẹ́ òní wọ́n láwọn mùsùlùmí onítàn bá fẹ́ lọlé àwọn mùsùlùmí mọ́ pàkájà aṣọ funfun wọn ò mọ̀ sí tawaf àwọn náà táwọn náà bá fẹ́ lọlé dì àwọn náà mọ̀ ṣe kíni àwọn náà pàkájà àwọn fẹ́ pàtàn ọ̀rọ̀ láti kiri àwọn ọmọ ṣùgbọ́n ibi tí mo lọ oníbi ìdílé ẹni ọlọ́run sọ fún wa pé ilé rẹ̀ dáa jùlọ àrùnmọdọ́mọ rẹ̀ lálùbáríkà jùlọ anabi ibrahim. salatu wa salam. ọlọ́run sọ fún wa pé wa man yargabu an millat ibrahim illa man safiya nafsahu ẹni tó bá jẹ́ kí bí anabi ibrahim ti ti gbé fámìlì rẹ̀ kalẹ̀ ẹni tó bá lóun fẹ́ defiate pé mi ò tọ̀nà anabi ibrahim anabi ibrahim ọlọ́run tó bá dọjọ́ alẹ́ safiya nafsahu fúnra lára rẹ̀ tó bá dọjọ́ alẹ́ yóò rí pé gbogbo ọmọ tó ń bí dìdìrín ló ń fi ayé. wa man yarghabu an millati Ibrahim illa man safiha nafsahu. ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. àwọn ọlọ́run àgbé anabi Ibrahim kalẹ̀ fún gbogbo ayé ló ẹni tó bá wá ní bánàbí Ibrahim ti ṣe fámìlì tiẹ̀ òun ṣe tòun bẹ́ẹ̀ illa man safi anafsa ẹ kàn rí pé àwọn tó bí kalẹ̀ lọ́mọ ẹ èwo lọ́mọ nú àwọn eléyìí. Allah. ẹ ẹ ní rí súnà ọlọ́ọ̀ni ló jẹ́ pé àwọn nǹkan tí ó ń kó bá ìdílé tó ń ba ìdílé jẹ́ tí ń ba yé àwọn ọmọ jẹ́ òun lẹ̀ bọ̀ ẹ bọ̀ ọlọ́run jẹ́rìí anabi ibrahim pé kìí ṣẹlẹ́bọ ó jẹ́rìí rẹ̀ ó ní wa ma kana minal mushrikin ó jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ́run tún wá tún ṣe jẹ́rìí anabi ibrahim tó anabi ibrahim tún wá tún máa ń ṣàdúrà pé kọ́lọ́ mọ́jú òun tó ṣẹbọ wa idh qala ibrahim rabbi j'al hadha albalada aminan wajnubni wa baniya an na'budal asnam. وإذ قال إبراهيم رب اجعل لي هذا البلد آمنا آمنا آمنا واجنبني الله أكبر وبني أن أعبد الأصنام الله أكبر رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. wọ́n mi pé gbogbo wa náà bá tún sí jókòó lẹ̀ bá sì jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ fọkànbalẹ̀ bá a lè délẹ̀ ni ṣùgbọ́n a tún máa bẹ ọlọ́run a máa bẹ ọlọ́run kí àdánwò burúkú ọmọ dé bá wa ká má fi ẹbọ parí ayé wa. ṣùgbọ́n o mo tún àdìsí kan bí kan ń jẹ tẹ bá ràfà kan tó fi ẹbọ parí ayé rẹ̀ àdìsítà àmọ́ tún pé wa inna ahadakum la ya'mal bi 'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu alayhi al-kitab fayamal bi 'amali ahli an-nar fayadkhulaha pé àwọn kan mọ̀ ṣiṣẹ́ àlìjẹ́nà táyé orí pọ̀ mọ́ àlìjẹ́nà ni wọ́n ṣùgbọ́n yóò kù díẹ̀ tí wọ́n kù wọn ó ba délé bọ̀ wọn ó máa ṣiṣẹ́ ọmọ náà wọn ó sì parí ẹ̀ sórí ẹ̀ sórí ẹ̀ bí wọ́n parí rẹ̀ sí náà ni wọ́n lọ nígbà tí bàbá wa kan tú àdìsí wọn ni ẹ gbọ́n tánà bí wíyẹ o a sọ pé mùmí ní òdodo yọ̀wọ̀ náà o ìwọ tó ń tí ànábì sọ láàrin pé ìwọ tó ń ṣiṣẹ́ ọmọ àlìjánà ní gbangba táyé rí ọ̀pọ̀ ọmọ àlìjánà ni ọ ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ ọmọ náà ní kọ̀rọ̀. Allahu Akbar táwọn ò rí ọ tó bá dìgbà tó bá jáde láyé circumstances tí ó tó àṣírí tó ń ṣe ń kọ̀rọ̀ á gbé bá ọ. Allahu akbar. tó bá wá ti bá ọ iṣẹ́ tó ń ṣe ń kọ̀rọ̀ ò ní mọ̀gbà tó ọmọ ń gbangba. Allahu akbar. ọmọ tí ń ṣe gbangba káyọ̀ lè bá a rí ọ pé ọmọ náà ni o. lẹ́tún fi rinlẹ̀ pé ẹnì wa ẹnì kọ̀ọ̀kan wa n ti ń jẹ́ shirku billahi azza wa jalla ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àná Ibrahim ó tọrọ bẹ́ẹ̀ ó mì pé inú létí ẹ bọ́ bá ti wà kò ní sí fọkàbalẹ̀ ńbẹ ẹ jọ mo sọ fún yín pé wàásù wà ń kalẹ̀ àbí ṣé kò wà ní ẹ má má gbọ́ rédíò ní tí bàbá wa máa wí láyé bàbá wa ṣé bàbá wa kí wọ́n ní pé ẹ ọlọ́pọ̀ ogun tì wọ́n tó jẹ́ pé ọmọ ẹlẹ́hà àtàfà wọn pàdé lóde jẹsàrà jẹsàrà nígbà tí bàbá bá ń wí ẹlòmíì àwọn mìíràn hmm, àfa bá kí bẹ̀rẹ̀ nu ẹlòmíì wí bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí èsì ti dé àbọ̀ ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nù lé àwọn àfa lónìí kò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ tábà tara wa lóko kò sí ìfọ̀kànbalẹ̀ nínú ilé àfa mi lónìí tẹ́ bá débẹ̀ tẹ́ bá pọ̀ ọmọ mi lọ́mọ àfa ẹ̀ sọ pé àfa kò ló bìrì kí ló ṣokùnfà rẹ̀. ẹbọ tí ò tán nù lé ni. ẹbọ ni o ẹbọ burú kan o wàláhì o burú ìmọ̀ àyà kan wá nìsín tí ànábì ti sọ fún wa pé gbogbo owó tó ń bá ń ṣe ẹbọ nínú ilé àyà kan bẹnu sọ́dọ̀ Lukman tí Lukman ṣe wá ṣe ẹbọ fọmọ rẹ̀ ó ní inna ṣíríkì la zulumun azimu ẹbọ àbòsí tó tóbi jùlọ ni ẹni bá ṣàbòsí tó tóbi jùlọ yóò jìyà tó tóbi jù ọlọ́run wa mẹ́ńṣẹ̀ yàn yẹ nínú suratul Isra fún gbogbo ìwọ tó bá bímọ níbẹ̀ ni kò ti gba wáàsí láàrin ó ní wala tajal ma'a Allahi ilahan ahar àwọn dókítà wa ní wọn lẹ ló ga wọn sí wọn ni má mú ọlọ́run ọba míì mọ́ ọlọ́run nínú gbogbo ìrìn àjò rẹ nínú gbogbo ìtọ́jú ọmọ rẹ mọ́ mọ́ ẹ̀bọ̀ mọ́ ọwọ́ ni tọ́ọ̀bà wa gbọ́ ọwọ́ ni fatako uda fataki uda fatako uda fáwù ó mì pé tọ́wọ́ bá ti ń ṣẹbọ tó bá dìgbà tó bá fẹ́ kó láyé wọn náà á jẹ́mi rè ogun tẹ́mi rẹ bá wá gùn tó bá dọjọ́ àlẹ́ ó wà jókòó lẹ̀ mọ̀tìmọ́mọ́ni ìwọ̀gùn jókòó lẹ̀ ó rí pé kò sọ́mọ tó sórí rẹ̀ ní ọmọ tó bí. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ọlọ́run gbé ولا تجعل مع الله إلها آخر ah gbogbo wa sì bímọ àwọn pẹ̀lú míì lọ́lọ́ nfọmọ tá a bí àbòsí tó ga ni ó bímọ bọ́mọ yẹn ṣe jáde sáyé iṣẹ́ rẹ̀ kọ́ ọlọ́run ló fi ta ọ lọ́rẹ̀ ṣùgbọ́n tó wá sí ọ ni pé ọwá ni ọmọ ìwà mi ayé le gbẹrẹ ni ayé ni ẹ̀bẹ̀ àgbàrí kìnnìkan ni àwa náà fẹ́ kú gbogbo eléyìí fún láti fi sọ ọmọ yẹn nínú ayé tó wà ọba tó sọ nínú ìyá rẹ̀ kò lè sọ ọmọ lórí ilẹ̀ ọlọ́run wa ń fi yà pé èmi bàbá ọjọ́ àsìkò tí wọ́n fún ọ pọ̀ ọlọ́run wa ń sọ fún pé èmi lọ yẹ̀yẹ́ fún ọmọ yìí báyìí tọ́ba dọjọ́ alẹ́ ń yẹ̀yẹ́ ìwọ náà fọmọ yìí fatakuruda ó ìjókòó lẹ́fìrí gbogbo àwọn ìyá tó gbàjẹ́ nígbà tó bá di pé wọ́n jáde láyé torí ọmọ tí wọ́n fi gbàjẹ́ gan-an wọ́n ní ọwọ́ àlọ́mọ́nú gbogbo àwọn eléyìí báyìí. Allah ẹ wọ ọmọ rẹ ẹ wọ ọmọ tìǹú wọn ẹ ní rọmọ láwọn tí ń bá ń ṣe ẹ bọ. kí ni ń bọ̀ nínú ilé àwa mùsùlùmí o ká lọ jalógun gidi ni ká sì jáwọ́ níbẹ̀ torí pé téèyàn bá fi lè mú orogún mọ́ ọlọ́run téèyàn pé ẹlòmíì ní ọlọ́run fọmọ tó bùn wá ah, ntọ́lọ́wọ́n bá lóun ṣe fún yàn lórí ọmọ òun yóò kọjá èrò ọkàn yàn. Allahu akbar. mo bá bàbá wa ọ̀rọ̀ adípọ̀ ti dúpẹ́ lọ́dọ̀ lọ. alhamdulilayi. wàláyé tó bá jẹ́ pẹ́lẹ́ bàbá ni wọ́n ni inú ilé wọn ò ní fọkànbalẹ̀ báyìí. gbogbo àwọn náà táwọn náà wà ń kalẹ̀ bóyá ajé àfa ẹ jọ̀wọ́ ẹ dákun torí tọ́lọ́ kìíní yẹn mo sọ pé wàásù ti wà ń kalẹ̀ kò sí nínú ọmọ bàbá wa sheikh abdulbaki wàláhi razim ẹni ọlọ́run gbogbo wọn. Allahu akbar. bí mi ò bí n bá tiẹ̀ mẹ́lòmíì mo mọ àwọn tẹ́ẹ̀fì mọ̀ pé ní tí bàbá máa ń sọ tá a bá lọ sí hajj mo máa ń wo àwọn bàbá yìí ni anakunla mo máa ń wo wọn ni èèyàn ńlá ni wọn èèyàn pàtàkì ni wọn wallahi ṣùgbọ́n tí wọ́n bá ti darapọ̀ máwọn èèyàn àwọn náà sọ ah ó sì yẹ kájọ máa ṣe ni o wọn à ń sẹnìkan tí máa fẹ́ hò gbá wa rèé táwa bá ti wà ń bì kan ẹnìkan ò sí ń bẹ̀ má àwọn ò sí ń bẹ̀ àwọn kọjá bẹ́ẹ̀ wallahi gbogbo èèyàn ní èèyàn torí mọ̀ ń gbọ́dọ̀ nìkan sọ pé wọ́n mọ isufa dépọ̀jù ní sì fẹ́ mọ̀ ta ni wọ́n náà kí ni a fẹ́ fi wọ́n náà ṣe tó mọ̀ wá kí ni tí o tó dà wọ́n láwọn náà mọ̀ wọ́n náà àwọn náà sì fẹ́ mọ̀ wọ́n náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ra tó bá mọ̀ sí wọ́n ló mọ̀ àwàlì jẹ́nìyàn ni tó bá mọ̀ wá ni. wọ́kọ́ ànídìí ẹ̀ ṣùgbọ́n o gbogbo ohun tí ẹ má jẹ́ n sọ. Allahu akbar. ẹ má jẹ́ n sọ torí pé mo sọ̀rọ̀ kánijọ́ kan sẹ́ni gbogbo iṣẹ́ tá à ń jẹ́ yìí iṣẹ́ tá à ń jẹ́ yìí iṣẹ́ wa kọ́ iṣẹ́ ọlọ́ọ̀ni o tọ́lọ́n bá lu àfáà kan tí n bá ń sọ ọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń tẹ̀lé táwọn èèyàn ń mọ̀nà látara rẹ̀ tó bá di pé àfáà yẹn fẹ́ kú lójú ọ̀nà tọ́lọ́run Allahu akbar. Innama jazahu alladhina yuharibuna Allaha wa rasulahu. Ọlọ́run lẹ́ni tó bá fẹ́ máa gbógun tọrọ èmi Ọlọ́run àtọrọ ànábì. Tó bá jẹ́ pé àfa àbáni. Mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan dọ̀kan yìí ní dàkú àfa àti mo sọ. Mo ní àfa alágbájá. Mo rí lórí tẹlifíṣàn. Ń ṣe wáàsì yíyin ẹlẹ́bọ. Mo sọ fún ọmọ kéwìrẹ́ mo ní àfa yìí ti ń palẹ̀ àríkí àmọ́ àmọ́ ó ní kí ni mo rí mo ní tọ́lọ́run bá nífẹ̀ẹ́ àfa yín pẹ̀lú tí ń sọ ọlọ́run ó tètè palẹ̀ rẹ̀ mọ́ kọ́mọ bàṣẹ rẹ̀ tó jẹ tó ṣe jẹ́. Allahu akbar. tó tètè múlẹ̀ ní ìfẹ́ ló ní sí o tọ́lọ́run ọba ọba wa nífẹ̀ẹ́ sí yóò fi ilẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́ tí ó bàlá lè kí àmọ́ yóò sì jọ bàjẹ́ kan tó dọ̀. Allahu akbar. ṣùgbọ́n nù sísí ọlọ́run nígbà tí ó sì gbẹ́ á sì gbọ́ kò sì tún o Ramadan kò tí ì dé ẹni tí a máa gbé jọ ni àmọ́ ọlọ́run nífẹ̀ẹ́ wọn ni ọlọ́run nífẹ̀ẹ́ wọn ni nínú ọlọ́run nífẹ̀ẹ́ wọn ni nínú sẹ́sẹ́ ọlọ́run ah níjọ́ tọ́lọ́run ti sọ àyà kẹkàlẹ̀ fáwọn ẹbí tọ́lọ́run ti sọ fáwọn ẹbí pèsè ti parí níjọ́ ọlọ́run ti mú àyà pé makana abba ahadin min rijalikum walakin rasulullah ẹ̀rọ pé ah ó ti tán ìdílé yìí wáàsí tí mo ń sọ fún wa gbogbo wa mo para láàrin ni gbogbo wa ẹ jẹ́ ká yẹn jù ẹbọ mùsùlùmí ilẹ̀ yorùbá ẹbọ ti pọ̀ jù nínú ilé wa ilé àwọn àfáà wa ń gbìyànjú tí wọ́n ń ṣe wá àṣìlẹ̀ lórí tí wọ́n fi ń pa àwọn àfáà kẹ́ láwọn àfáà ẹlẹ́bọ táwọn kan ò fẹ́ gbà pẹ́lẹ́bọ làwọn. Allahu gbogbo ntọ́ islam lẹ́bọ nínú gbogbo christian tó bá wà ń bì àìsí ẹlẹ́bọ àìsí olóògùn àìsí islam ò bá wa ń tá gbìyànjú nínú ilé wa oníkàjíkì islam islam òdodo islam òdodo káfírinlẹ̀ nínú ilé eléyìí ọjà kọ̀kọ́ adúbà alájọwà yusuf dùgbẹ́ islam fami nù ẹbí wàllá islam gidi ni. alhamdulilah. kò sẹ́ni tá a máa rí nù ọmọ bàbá wa àti bàbá gàgà àti ìyá wa kò sí ní tí wọ́n pariwo nínú ìdílé yìí ju islam lọ èèyàn wá ní gbé islam dání àfi kí ọlọ́run ọba ní kí n tọ́ ọmọ ga sí ni èèyàn ò sì ní dojú kọ islam lálátakò béèyàn bá wà lókè yọ wálé torí pé islam kò sẹ́nìkan tó jẹ́ bàbá rẹ̀ nínú wa kò sẹ́ni tó jẹ́ ìyá rẹ̀ kò sẹ́ni tó jẹ́ gbọ́n rẹ̀ ẹni tó ní ni ọlọ́run Allahu Akbar ká mójútó níparí nílé mùsùlùmí nílé mùsùlùmí tá a bá ti rí ẹ pé ẹbọ yanjú ní tó kù tá a mójútó al-amru bil anil munkar. ngba tá a wútúbà fáwọn kan lánàá òun náà sọ̀rọ̀ dáa ni inú ilé tẹ̀ bá pa àwọn èèyàn láṣẹ kí wọ́n mọ̀ ṣe dáadáa ṣé àmọ́ pé àwọn òbí tó lónìí àwọn èèyàn ò dá dáadáa màmá wọ́n ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí afọ àwọn kan kọrin inú ọ̀dọ̀ àwọn afọ́nlógà mọ̀ wa ó ní. لا تركن على أحد الخل في هذا العصر مفقود nígbà tí ó wà parí ààrẹ tí ó parí orin mi ó ní ó ní àwọn èèyàn ní sọmọ́nì yìí wọ́n ṣe ń fi dáadáa kọ́ àwọn èèyàn ni alikairu takilidu fasharu tọ́bọ̀ọ́làhún falikairu takilidun àdámọ́ àwọn èèyàn gan lásìkò tá a wà yìí ni wọ́n sharu gangan làwọn èèyàn gbé dání lẹ́ni táwọn èèyàn ń promote oore gan wọ́n sì ń forí àwọn èèyàn bẹ́ẹ̀ pé dáadáa ni dáadáa ni ẹ̀yin bàbá tẹ́ bá bímọ. al-amru bil ma'ruf wa nahi anil munkar tẹ́ bá wò lágbàáyé lónìí inú ìlú tó fọkànbalẹ̀ tó láyé à sọ pé Saudi ni kò sí ti Saudi mójútó láyé dr wa kíni al-amru bil ma'ruf wa nahi anil munkar wọ́n ní organisation fún àwọn tí ó máa sọ fáwọn yẹn pé ntọ́ dáa ni ẹ máa ṣe eléyìí ọ̀dà ẹ máa ṣe gbogbo ẹ̀yin bàbá lẹ́ni bàbá mi gan ọ̀dà ntọ́ dáa mọ́ gbogbo wọ bàbá tọmọ rẹ ń wù àbàjẹ́ ẹ máa gbìyànjú ẹ ẹ ṣàánú àwọn ọmọ yẹn àwọn ọ̀dà ntọ́ dáa mọ́ gbogbo wa tá a dúró yìí tá à ń sọ̀rọ̀ yìí àtàwọn bàbá wa ti ń jòkó yìí tó bá jẹ́ pé n ta fẹ́ yàlàyé la bá yà ní yakuya láàyà. Allahu akbar. torí ẹ pẹ́ ọmọ kékeré pé wá kí ló fẹ́ yà ó lè pé òun fẹ́ ṣe fọ́gá ó lè pé òun fẹ́ máa òun fẹ́ ṣe iṣẹ́ kan ó lè pé òun lòun máa òun fẹ́ máa ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ òjò òjò òjò pé òun ṣe kọ̀ǹdọ́ ó lè kún tó ń fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n àwọn tó bí àwọn náà sọ pé ah ntí mo fẹ́ kọ ìyà kọ́ òun ntí mo fẹ́ kọ ìyà ni gbogbo ọ̀wọ́ tá a dúró yìí àwọn bàbá wa ní ẹni ká ní ẹ sọ pé ntáwọn fẹ́ ká yà ni nígbà yà tán làwa náà rí pé àyà dáadáa. Allahu akbar. tọ́ ọ bá wà fìlẹ̀ fọmọ rẹ lẹ̀ pé ntọ́ ọ bá fẹ́ yà kọ̀ yà ìyàkuyà ni ọ́. ẹ̀yin tẹ́ wá mọ dáadáa tẹ́ ẹ̀ pa àwọn ọmọ wáyé al-amru bil ma'ruf ẹ gbọ́dọ̀ máa fi dáadáa hàn wọ́n mọ̀ yẹn wànáyú anil munkar tọ́mọ yín bá sentí ọ̀dà ẹ má bò láṣìírí ẹ̀yin òbí nísàmá ni àwọn yín sì ń ṣe yahoo inú yín sì tún dùn wọ́n tún ṣe wọ́n tẹ̀ láwọn ìyá wọn gan ni ẹ̀ tún association nísìn àwọn ìyá tọ́mọ wọn ń ṣe yahoo tẹ́ ń súpá àwọn yín ṣe wọ́n dáa ó dáa. ẹ ẹ kọ ìwà àbàjẹ́ fáwọn ọmọ mọ́ ṣùgbọ́n o ẹ jẹ́ n sọ rìsọ́ọ̀tì rẹ̀ fún yín o ẹ jẹ́ n sọ rìsọ́ọ̀tì rẹ̀ o wọn tọ́wọ̀n rẹ̀ ń jí owó lówó lórí nẹ́ẹ̀tì tí ń ba nǹkan jẹ́ tí ń kó wálé tọ́ra mọ́tò fún ọ ń yọ Ọlọ́run kìlọ̀ rẹ níjọ́ tí rìsọ́ọ̀tì rẹ̀ bá dé ará àdúgbò sunkún. Allah akubar. kí ni rìsọ́ọ̀tì ẹ̀ ayọ̀ Kùránì ni o Ọlọ́run wàlá tàmùdánà àìnáyíkà ìlàmọ́ mọ̀tánà zaharat الآيات الدنيا ورزق rizqu rabbika khayr wa abqa. máa wo àwọn ẹgbẹ́ rẹ tí wọ́n ra mọ́tò ńláńlá tí wọ́n ń jíwó lówó tí wọ́n fi rà mọ́jọ́jú rẹ̀ ràn mọ́ wọn o kí ló pé ó ní gbogbo ohun tí wọ́n fowó yẹn ṣe wọ́n fi fẹ́yàwó wọ́n fi kọ́lé wọ́n fi ra mọ́tò wọ́n fi ṣe gbogbo ẹ̀ ọlọ́ni zaharatul ayati òdodo ayé ni o yorùbá náà sì parọ́ kí náà kò dodo ayé wọ́n lò dòdò ayé pé rẹ̀ dànù tí ń túmọ̀ sí pé nínú ọ̀rọ̀ yẹn inú kọ́mọ ẹ̀mí ọmọ rẹ̀ ó gùn kọ́ra rẹ̀ láyé inú kọ́lọ̀ òun sì fi pọ́ lẹ́kún kéke ọ̀kan nínú méjèèjì yóò wà torí pé àyà kẹ́mẹ́ ń tọ́lọ́ fi parí ẹ̀yọ́ ní wọ̀rísìkò rọ̀bíkà wọ̀rísìkò rọ̀bíkà kí ló fẹ́ máa bayé jẹ́ sí kí ló fẹ́ máa dayé rú sí kó o tó máa bọ̀ látàlí kìámà á sì kìtì ó sì bọ́ pín láwọn àsìkò tó lóore kọ̀ọ̀kan nígbà tó ń bẹ́ ń kékeré ó tó ń rí nígbà tó dípò dàgbà wọ twenty years ó ní iye tó ń rí nígbà wọ forty years ó ti bá ẹ pín níyọ ọjọ́ orí ẹ wà á bọ́kọ́ ìyún ó lò tí ó tún sẹ́kù ṣùgbọ́n ẹ̀yin bàbá lẹ́nìí tẹ̀ ń bẹnu ayé ọmọ yín máa ti ń gbé mọ́tò wálé tọmọ yín ti ń sàwọn kẹwọn yẹ ẹ kọ fún wọn nínú tọ́lọ́wọ́n ọba lóhùn nífẹ̀ẹ́ sí ẹ sì pa wọn láṣẹ dáadáa ẹ òbí tí ọba wa ti ṣe léyìn àwa jẹ́ pé mùnà fi kìnnìún torí pé alimunafikun àwọn munafiki ń ti wọn wọn èé kọ ìwà ìbàjẹ́ fúnra wọn wọn èé kọ wọn èé kọ ìdílé tẹ́ ẹ bá wá ti máa kọ ìwà àbàjẹ́ fáwọn ọmọ tẹ́ ẹ bá bí táwọn ọmọ yín ṣe tí ò da tinú yín dùn nítorí dájú ni pé àìsàn tí ò ṣe ń lé yín rí ọ̀wọ́nú lé yín àwọn ọmọ tẹ́ ẹ bírú wọn rí ẹ bírú wọn wọn jáde ntí yìí máa jáde níran yín pẹ̀lú ògbọ́n tẹ́ ẹ bá sọ́ra tẹ́ ẹ bá sọ́ra ìran yín ó kọ rẹ̀ ó bàjẹ́ Allahu Akbar yóò bàjẹ́ torí èpè èpè ọlọ́run ni tó ti wà ọlọ́run ni lòyìnà lẹ́dínà kafaru min bani Isra'il ala lisani Dawuda wa Isa bunu Maryam kanu la zalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu labisa ma kanu yaf'alu. lu'ina alladhina kafaru min bani israhila ala lisani dauda wa isa bin mariam. ẹ eh, mo tún máa lu'ina ni atọ́rìdùn mi náà rahma ìkẹ́ tí ń bẹ nínú ilé yín ọlọ́run ló ń wọ́n mú kú o pé kọ́lọ́run ó mú kú o ànábì wọlọ́kọ́kọ́ fáwọn ọmọ ìsírẹ́lì alalizani dawuda. anabi dawuda ló kọ́ fèpè lélẹ̀ fún wọn. wa Isa abunu mariam. àti Isa ọmọ mariama jesus torí pé àwọn ọmọ bani israel tí wọn bá rẹ ní tí o bá ti máa ń saburú wọn mọ̀ sọ pé ìbúsà ah, ah, ti jẹ lọ tí àwọn ìpáwá náà ti fẹ́ dábẹ́ yín sìn tọmọ kan saburú tó bá ti jẹ lọ àní ó ti jẹ lọ nìyẹn ó ti jẹ lọ láti bó ṣe jẹ lọ àwọn ọmọ kan ó tún kọ́ sí rẹ̀ sẹ́mi pé tá a bá tètè sọ pé kọ́ mọ́ ṣe tó bá ti dún àwọn ọmọ kan ò ní kọ́sí aburú yẹn ọlọ́run láwọn ọmọ israẹli ṣe bẹ́ẹ̀ látara tí wọ́n ṣe ọlọ́run ló ń láàánú àwọn ìkẹ́ ọlọ́run òun mú kó lára wọn ìtumọ̀ lánàá ni o àṣé ẹ̀yin tẹ́ ẹ bá bímọ táwọn ọmọ yín bá ń wu ìwà àbàjẹ́ ní ti ń túmọ̀ sí pé ẹ fẹ́ kí àánú ọlọ́run àtòrí ọlọ́run kọ́ jáde kúrò nínú ilé yín. Allahu akbar. ẹ̀yin tẹ́ ẹ máa wá mú amúrúbìlì màrú fi iṣẹ́ nínú ilé yín a jẹ́ pé ìdílé yín ó jẹ́ ìdílé tó lóore torí pé kuntum khayra umma ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanihawna anil munkar kuntum khayra umma ẹ̀yin lẹ dájú wọ́n mi pé khayru umma ilé yín ó wà oore ó wà nínú ilé yín látara pé ẹ̀ ń ṣe al-amru bil ma'ruf ẹ̀ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe wa nayu anil munkar ẹ̀ ń sì ń kọ̀ fáwọn ọmọ yín kí wọ́n ṣe ń tọ́lọ̀ wọn kí wọ́n ọlọ́run ní tí wọ́n parí ọ̀rọ̀ yìí ni pé wa ulaika humul muflihun ẹ̀yin tẹ́ jèrè nu ẹ̀yin tẹ́ jèrè nu ẹ̀ wá játun wo ọlọ́run tó kọ́ alẹ́ kọ̀ọ̀kan bẹ̀ ń wo al-amru bil ma'ruf wa nahi anil munkar àwa mùmíní àwa láàmú sílẹ̀ àrẹ ara wa àmọ̀ kìlọ̀ fúnra wa n tẹ́ sí ọ̀dà ẹ má jẹ́ ní kó tóbi débẹ̀ bọ́mọ wa ẹ má jẹ́ ó tó bá ti jẹ́ tàwa bá ní tàwa ló bá ní ká máa ṣe múkàrú ló gbé wa ṣùgbọ́n ní máa ń gbé méjì wá tiẹ̀ iná láàyè amúrùkún nínú tó ń tiẹ̀ ó ń sọ fún wa pé alifasha iná láàyè amúrù bilifasha wàlúmú ọlọ́run yìí sọ pé káṣí ti ọ̀dà tẹ́bá lọ wọnú àwọn àyà mi nínú Al-Qur'an tọ́lọ́mùbá fẹ́ pé fàṣà àti múkàrú tọ́lọ́mùbá yẹ kọ́lọ́mùbá fẹ́ sọ. So yóò kì mára rẹ̀ pé òun ọlọ́run òun máa ń kọ̀ fún yín wọ̀yá ní ha ánìlìfà ṣááyí wàlmúnkàr ṣùgbọ́n tó bá yẹ kó wa mùmíní lọ́ba fẹ́ sọ̀rọ̀ tiwa fún wa yàní hauna ánìlìmúnkàr njẹ́ òwìnà kò ní fi fàṣà sí tiwa ìtumọ̀ fàṣà ó ní ẹsẹ̀ tó jẹ́ pé ìwọ tó ń ṣe ìwọ lọ́wọ́ mọ̀ ń dà ní ẹni tó rìnà rí ọ kọ́ ń dà ẹ̀sẹ̀ òun ní ta ni òun ní wọ́n ń ṣe náàyù rẹ̀ fún ọ pé mò ń kí ọ nílọ àṣẹ téèyàn ń dá irú wọn tó ń wo òkú lórí fóònù ẹ ní ìsinmi yàrá rẹ ní bẹẹdúrúmù ẹ àbọ̀ tó ń ṣe tó ń wo nínú ẹ ń dùn ọlọ́run mọ̀ kìlọ̀ fún ọ pé fàṣà ló ń ṣeun wọn ò aràn àwa náà ká lọ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tútùmọ̀ sí pé tatabu bi awrati kálá abẹ́ pé lágbájá mo fẹ́ mo fẹ́ tásìrì rẹ̀ ọ̀wọ́n lọ gọ́nu yàrá rẹ̀ ọlọ́run ọ̀ràn líle yìí ṣùgbọ́n ìtọ́ bá ṣe ń gbangba múnkàrú táwọn ẹlòmíín lè kọ́ ṣe rẹ̀ ẹ má kọ́ fáwọn wọ̀nyí o سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ẹja sọ pé jazakumullahu khairan ẹja tún ilé kan sí ká ní jazakumullahu khairan ọlọ́run kí ó jẹ́ kí a rí àwọn sheikh wa muhyiddin pẹ́ àwọn sheikh wa muhyiddin salahuddin ajibike eh, ìlú kan nàìjíríà kan kódà Saudi Arabia kan Ìbàdàn kan náà àbí tọ Ọlọ́run má ṣàjárí yín pẹ́ ọlá àti tóbi ní ọ̀dọ̀ Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹjá sọ pé amina ẹ wọ́n kí àwọn lọ́ọ̀yà wa ẹ̀hẹ́n wọ́n ti lọ sálámù sáwọn lọ́ọ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ń bibẹ̀ yẹn wọ́n kí àwọn chief lecturer wa fún akadipu náà worldwide Nàìjíríà àti ní gbogbo ìlú òkè òkun àwọn alájọ Yusuf Adépọ̀jù wọ́n lọ sálámù sí wọn wọ́n kí àwọn ọ̀gá ọlọ́pàá wa náà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀. ẹ wọ́n mú ìwé kan wá fún mi nísìnyí pé kí n ṣàfihàn ìkànnà àwọn ọ̀gá ọlọ́pàá wa CSP Ṣèyí Williams tí wọ́n jẹ́ DPO fún ìlú bùnbí báyìí kí wọ́n kàn ra fara wọn lé káwọn èèyàn fojú àlùbáríkà rí wọn. ẹ jẹ́ ká ní Allahu Akbar ọlọ́run kó má ṣàbá ṣe dáadáa fún yín ẹ̀rí àmàwá náà kí ọ̀gá ọlọ́pàá ni wọ́n láti Lagos State tó wọ́n ń bẹ́rí fúnra wọn. tó nísìnyí a máa lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ waziri tírú ẹ̀ ò tí ì jẹ́rí ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo ibi tí Yorùbá bá ti wà Nàìjíríà kò tí ì sẹ́ni tó jẹ́rú ẹ̀ rí kíyàn jẹ́ waziri of Yorùbá land ẹ̀ẹ́n àwọn bá sì sọ fún àwọn abájírí sọ pé ọmọ ẹni Ọlọ́run ni wọ́n sọlọ́ máa ń fìyẹn náà ṣe miracle fọ́ọ̀mù àwọn ẹni ọlọ́pọ̀mọ rẹ ní yóò kọ́kọ́ Akbar nínú ẹnìkan kan ò jẹ́rú òye bẹ́ẹ̀ rí Akbar kẹbí rán wọ́n tún wá wá pẹ̀lú ọ̀pá àṣẹ láti ọ̀dọ̀ ọba ìwú tí wọ́n jẹ́ mìà fún àwọn ọba ilẹ̀ yorùbá ẹja ní allah akubaru àwọn bàbá ni wọ́n bá wa ṣètò ẹlẹ́kẹrin wọ́n bá wa ṣàdúà fún ọmọ tí a bí yìí fún ẹbí adépọ̀jù lápapọ̀ fún gbogbo mùsùlùmí lápapọ̀ àti fún àwọn aláàjì wa gan pàápàá kódà lábẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká tún gbà wọn kankan lẹ́nu wọn náà bí ìṣẹ́jú márùn wọ́n tún ṣàdúà fún fortress university wa akadi proposed university tí ó fẹ́ kalẹ̀ sí ìlú ìwó ayadakallah obìnrin siri yìí. من السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn afáwa àgbà ńláńlá ni wọ́n wà níkàlẹ̀ ní ó ní jẹ́ kí mi ò sọ Lárúbáwá ọjọ́ ti rọ̀ ẹ má jẹ́ kí rí o tó máa kọ́ máa sẹ̀ adúpẹ́ fún Ọlọ́run ase kí àti gẹ̀fà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn èyí mo kí gbogbo ìdílé Adépọ̀jù n ti sọ fún yín náà ni pé wallahu ya'asimuka minan nas àdúrà tá a máa ṣe fún bàbá wa waziri nù ọlọ́wọ́ ọba ni ọba tí ó ń ní ìsọlọ́dọ̀ yóò bá ní fisẹ̀ sọ yín ilé ọlọ́run ni naqatullah ràkúnmí ọlọ́run kò sí í gún pa àwọn tí wọ́n gún pa ń jọ́ kìnìún àná nítorí wọ́n rí kò tí ì sínú tàtà àtúgbọ́pẹ́ lómi ètò dẹ́rú ẹ̀wò mọ́ a gbà wípé nínú àwọn ràkúnmí ọlọ́run tó wà lórí ilẹ̀ lásìkò yìí ni malam yusuf adépọ̀jù ọlọ́run ọba kò ní jẹ́ kí aburú ṣe yín ọlọ́run ò ní jẹ́ kí aburú ṣe yín bàbá wa alwaziru ni wọ́n kó wa wá síbí bàbá wa alwaziru àgbà fún gbogbo ilẹ̀ yorùbá maali alwazir fadilat sheikhina wa walidina fadilat sheikh yakub abdulbaki muhammad hafizahullahu wa ra'ahu ọlọ́run jẹ́ kí bàbá ò ní àṣẹ pẹ̀lú dáadáa mo kọ́kọ́ fẹ́ kí àwọn àlùfáà wa tí wọ́n bá ní sọ̀rọ̀ ṣáájú Sheikh wa Muyideen kìí ṣe àsìkò yìí ni wọ́n ti jẹ́ àwọn àmì nínú àwọn àmì ọlọ́run ọba nígbà tá a wà ní yunifásitì Madina senior wa ni wọ́n jẹ́ aṣáájú tiwa ni wọ́n jẹ́ ní yunifásitì Madina ní early two thousands bí wọ́n ṣe jẹ́ oòrùn látọjọ́ tó ti pẹ́ nì tọ́jẹ́ wípé iyì ni wọ́n ń jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ iyì ni wọ́n ń jẹ́ fún ọmọ ilẹ̀ Yorùbá iyì ni wọ́n ń jẹ́ fún ìlú wa ìlú Ìlóbù bí Malam Yusuf Adépọ̀jù bí ẹ ṣe pé tẹ bá ti dákọ Malam Yusuf ayi àwọn èèyàn ọ̀nà tí Ìlóbù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tẹ bá dákọ Sheikh wa Muhyiddin Ajibike lẹ́ẹ̀mọ̀ rí i pé àwọn nínú àwọn tí wọ́n gbógun òlu ìyọ ni Ọlọ́run jẹ́ kẹ́ lásìkò ìlú ẹ̀ dáadáa ẹ̀mí yóò gùn lórí khidma Islam yìí Ọlọ́run bò ní gbohùn lẹ́nu yín o ẹ̀ẹ́dẹ́yẹ bá ń sọ òdodo báyìí pẹ̀lú akíkanjú yìí yóò ní àwọn tí ó máa bínú torí bàjẹ́ ti pọ̀ jù lórí ilẹ̀ zahara alfasadu filbari walbahar ìbàjẹ́ lọ́pọ̀ jù lórí ilẹ̀ àwọn ń bàjẹ́ wá rè wọ́n máa ń fẹ́ kí àwọn olódodo yodi ni ọlọ́run ní jẹ́ yodi láéláé o ẹ wàyámkuru rẹ wàyámkuru lọ wallahu khairul makirin bí èṣù ti wulẹ̀ kó plan lórí yín tó ní kọ̀kọ̀ àti gbangba ọlọ́run bó ṣe pé inna kaida shaitani kánà dọ̀ífà ọwọ́ wọn máa balẹ̀ bọ̀ bẹ̀ ni pẹ̀lú ògùn ọlọ́run àbúrò ní sẹ́yìn mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin màmá wa màmá wa àgbà màmá ti wá tí wọ́n wá jẹ́ màmá fún malam yusuf adépọ̀jù màmá mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ kí n lásìkò lórí dáadáa ẹ̀yin àti gbogbo àwọn màmá wa ọlọ́run jẹ́ kí a bá ẹ̀sìn wà lìjẹ́nà mo kí gbogbo ẹ̀yin bàbá wa lápapọ̀ mo wá darí ọ̀rọ̀ mi sọ́dọ̀ bàbá wa tí wọ́n kó wọn wá síkàlẹ̀ lẹ́yìn ìgbà mo ti kọ́kọ́ kí sheku wa tèmi dá sheikh abdulrauf abdulbaki muhammad baba wa lẹ́kítọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àfàwọn àgbà mọ̀ọ́sẹ̀ ń wòye bẹ́ẹ̀ ni mò ń rí màlẹ́ lójú yín ọlọ́run jẹ́ kẹ́ ẹ lásìkò pẹ̀lú dáadáa mo kí gbogbo ẹ̀yin àfàwọn àtẹ̀ wà níkàlẹ̀ pàtàkì lọ baba wa ìmáàmù àgbà fún gbogbo akadipu ní gbogbo àgbáyé ọlọ́run jẹ́ kẹ́ lásìkò pẹ̀lú dáadáa gbogbo sẹ́ẹ̀rì tọ́lọ́ bàbá wa alwaziru fún ilẹ̀ yorùbá. ẹ nínú àwọn ẹ̀kọ́ tí a máa ń kọ́ lára àwọn ẹ̀kọ́ tá a máa ń kọ́ lára wọn pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n èèyàn máa ń mú àwọn kọ̀ọ̀kan tó yẹ pé kọ̀ọ̀kan mọ́ láàrin gbogbo èèyàn òun náà ni ìtẹríba ìtẹríba nígbà tí wọ́n ní bàbá wọn sọ̀rọ̀ wá ní dọ́kítà dọ́kítà ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ tó sì jẹ́ pé àwọn náà làáfàá tiwa tọkọ wa látìgbà tá a ti wà ní kékeré tí wọ́n fi rè wá tí a fi gba Eh, oyè tiẹ̀ sọ pé táwọn afáwa dr mudi sọ pé wọ́n fún wa nínú kí oyè dr bàbá wa lùwàzírù fún ilẹ̀ yorùbá nínú àwọn tí wọ́n ní ìtẹríba ni èmi tí mò ń sọ̀rọ̀ wájú yìí wọ́n níbi láti pàdé tá a bá lọ ni wọ́n wá gbé mi lé ni wọ́n wá gbé mi nílé ipe ah, a àti ń bọ̀ wọ́n wá gbé mi lé ni gbogbo ògbà ni à ń kọ́ ẹ̀kọ́ látara yìí èyí tí ẹ lónìí náà programu pọ̀ ilé kéwù àwọn máa ń bẹ́ẹ̀ lé kéwù ẹ̀ fi pé a ah, bala yusuf adépọ̀jù wọn ò jẹ́ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ débẹ̀ ni iṣẹ́ yín pọ̀ wàhálà yín lórí islam sì pọ̀ abẹ́lẹ́wọ̀n ọba ọlọ́run ní jẹ́ kọ́rẹ́ yín àlàáfíà lèyẹn fi máa jíṣẹ́ ọlọ́run o àlàáfíà lèyẹn fi jíṣẹ́ ọlọ́run ọlọ́run ní jẹ́ káìsàn kò ní jẹ́ kọ́ mọ ìwọ ara yín bó ti wulẹ̀ kọ́ mọ àwọn abẹ́lẹ́wọ̀n ẹ̀mí gígùn fún bàbá wa alwazir ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fa lórí dáadáa bàbá wa alwaziru ọwọ́ islam bàbá olúwo tó bá jẹmọ́rọ̀ islam ó pe ẹ̀jẹ̀ waziru ó dé Baba wa àbáwa akadip àwọn náà dẹ́ lè jẹ́rìí sí tí mò tí mò ń sọ yìí àwọn dáadáa dáadáa lọ́lọ́run ti fi wọ́n ṣe àǹfààní rẹ̀ fáwọn mùsùlùmí lọ́dọ̀ ọ̀bọ olúwo bàbá wa ọlọ́run ní dẹ́ yẹn àárín ẹ̀yìn àti olúwo ọlọ́run ní dá àárín yín rú bàbá wa olúwo náà wọ́n tún wá gbé ọ̀pá ránṣẹ́ pé àwọn náà wà níbi ìkómọ tí ò ní abẹ́lẹ́ ọba fún baba náà kọ́lọ́jẹ́ mi wúkú ló dáadáa ọlọ́run bá ní kọ́mọ wọn máa ṣe ọlọ́run bá ní dáàbò rẹ̀ bò wọ́n. mo ṣe ń ṣàdúrà fún baba waziru yìí ń fìṣẹ́jú kan ṣàdúrà fún ọ̀rẹ́ mi pàtàkì tó wà ní jòkó àìsàn fíọ́ Fortress University gbogbo ilẹ̀ sọ Fortress University ẹni tí ọlọ́run ọba lò láti ṣe sọ́fẹ̀ ilẹ̀ yẹn ni olólùfẹ́ dáadáa ni wọ́n wọ́n sì ń ṣiṣẹ́ fún Islam ni ọlọ́run jẹ̀kẹ́ mi yóò gùn ọlọ́run ọba yóò ní wà pẹ̀lú yín baba wa Waziri a lè sọ̀rọ̀ yín tán a lè sọ̀rọ̀ yín tán gbogbo àwa tá a sì wá jókòó tẹ́ mẹ́mi tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yín la fẹ́ gbọ́ o ọ̀rọ̀ yín la fẹ́ gbọ́ torí wípé gbogbo ògbà tí ẹ bá ti ń sọ̀rọ̀ bá a kọ́ sórí báírò àtìwé à ń kọ́ sínú ọpọlọ wa ni àwa náà tún sọ́ńgbò míì tí wọ́n sọ pé àwa náà tún sọ̀rọ̀ góòdì tí wọ́n ò sì ní mọ̀ pé a kọ́ lẹ́nu ẹ̀yìn àfa wa ni àdúrà mi síwájú ọlọ́run ni pé bàbá wa Alwaziri ọlọ́run níjó ń yan aláìláì ọlọ́run níjó ń yan aláìláì ọlọ́run bá ní sàlékún dáadáa fún yọjà kẹ́ẹ̀pẹ́ fún alórí dáadáa inú mi ó dùn láti gbọ́ góòdì ọ̀rọ̀ kí n dá máìkì padà sọ́dọ̀ bàbá wa tí wọ́n ní ọ̀rọ̀ hafizakumullah wa rahmatulahi. bisimilahi lakọrọ jẹ akumuli ila fiyami gun alaafiya bani sefa fọ bisimilahi rahman rahim lakọrọ jẹ akumọ rasulu mina anfusikum azizun alayhi ma ni tum harisun alaykum lumina rahim fa in tawalla fa kula subiya allahu la ilaha illahu alayhi tawakkaltu wa rabbul ashal azim bisimilahi rahman rahim li ila fi quraish ila fihim rita shita'i wa sayf فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين, آمين. lápánukọ ìjókòó àlùbáríkà yìí ẹ jẹ́ kí a sọ gbólóhùn alihamudulilayi. alihamudulilayi. kọ́mọ̀sẹ̀ntì ọ̀sọ́ pé alihamudulilayi. alihamudulilayi. alihamudulilayi rọ́bìlì alamin. alihamudulilayi rọ́bìlì alamin. àlékún òyìnbó àti ìgbé ọlọ́run fún òjíṣẹ́ ńlá nàbí wa muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo ṣe àdúrà fún àwọn tí àwọn àlùfáà wa àwọn dókítà wa tí wọ́n ṣàdúrà fún tí bàbá wa oníwàásí àkọ́kọ́ lónìí tí wọ́n máa yé wọn tí wọ́n sì ṣàdúrà fún nínú àwọn àlùfáà wa àgbà tí wọ́n ti kọjá mélòó la fẹ́ kà nù wọn ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run tó lọ títí ọlọ́run bá ní pèsè ẹ̀ fún wa. amiina. mo wá ṣàdúrà fún àwọn bàbá wa tòní torí ìfẹ́ pẹ́ lọ́rọ̀ torí àsìkò wa tí má ní bí ejò ti gùn tó ládàáná ẹ̀ gbogbo àsìkò tó kù ìgbìmọ̀ tó mẹ̀ gan lò. ọlọ́jà rí i gbẹ́. sẹ́ǹtì ń lò fún àwọn àlùfáà wa Malam Yusuf ní ká sọ ń bẹ̀ lọ́tọ̀ ni àbí n ti ń lò lórí oníwàásí tòní àti oníwàásí kejì ní dáadáa àwọn tí mo mọ̀ ni màá sọ ni kí n tó bá sọ̀dọ̀ àwọn àlùfáà wa bàbá ọmọ tòní mo kí àlùfáà wa fòdílàtú Shaykh Muhyiddin àjibikẹ́ àjibikẹ́ ah, èèyàn àlùbáríkà ni àfa wa Muhyiddin o. Iyakumullah. kì í ṣe pé lónìí lèmi mà wọ́n àti mara ti pẹ́ mo sì rí i pé lọ́dọọdún ọlọ́run máa ń fìrìn àjò ájì kó wa jọ pọ̀. Iyakumullah. àlè mẹ́jọ wà ní ájì lọ́dún kan nínú ẹni tí mo máa fẹ́ gbọ́rọ̀ rẹ̀ púpọ̀ tí ẹ pé bóyá ń gbà sọ̀rọ̀ bíi rárá ńlá fa àwọn Muhyiddin wà ó sì yí àga bẹ́ẹ̀ kódà tí ẹ bá ní ẹ máa fa àkàtì ọ sọ̀rọ̀ láàrin yín ẹ pé mú hmm, àfa àwọn Muhyiddin ní ẹjọ́ sọ̀rọ̀ torí ọlọ́run a ó dá àfa àdá púpọ̀ olódodo ni abọ̀rọ̀ wá tí èsì ìtìjú ẹnìkan kan a wà níwájú ẹnìkan tá a lè pe aláṣẹ ni ìfẹ́ dákọ̀ rẹ̀ ni wọ́n ní kí àfa àwọn Muhyiddin wọ́n ka Kùránì ìbẹ̀rẹ̀ fún wa wọ́n sì túmọ̀ ẹ̀ àfa àwọn ni a fi ó kọ ọlọ́run wá sọ̀ọ́ kúrò lọ́dọ̀ àṣàyétọ́ ni ẹni ẹ̀kọ́ wọ́n esu èṣù ni ẹni ẹ̀kọ́ ó ń tì ní dúró dúró dúró èṣù ẹni ẹ̀kọ́ ah, ah. àfa àwọn ìdí tó wojú àwa aláàbá àtàwà lẹ́gbẹ̀ẹ́ wọn pé ah, kí là á wà á pé èṣù àní ẹ ti wí wọ́n tuntun wí pé àní èṣù ẹni ẹ̀kọ́ ó ní rárá ó ní ó ní ah, fún akẹ́kẹ́. a'udhu billahi minash shaitani rajim ẹni mo wí èèyàn ńlá gan tó tóbi kàǹkà nínú ayé ni àfàwọn amóyèdè ni wọn ọ̀kan tí ẹ wí padà wọn ní rárá wọn ní èṣù ẹni ẹ̀kọ́ ni ó ní à ó ní kò yé kò yé ẹ̀yin àfáà ni ó ń tọ̀ ń sọ bẹ́ẹ̀ ó ní èṣù èèyàn dáadáa ni lọ́dọ̀ tòun ìní dáko ń tàn ni o mo sì béèrè ẹ lọ bẹ́ẹ̀ di àfa wa ṣùgbọ́n àfa wa ṣẹ́kù mọ́ yìí dín mo sàmì kéèyàn ò láyà bíi kìnìún nídìí òdodo mo ti sàmì ẹ̀ fún wa ti pẹ́ a wà ní àràfà lọ́dún kan ẹ̀fọ́ àmọ́ ṣe wá sí fáwọn alálàájì ah, ẹ̀sìn mọ̀ oríṣiríṣi èèyàn ní tẹ̀lé alẹ́ yìí àti àwọn èso ẹni ẹ̀kọ́ àti ní ètí ìkọ̀tẹ́. àyà kò wọ́n lọ. ẹ wo wọn náà pa ọ lọ ájì wọn ìmí ìkan ò ní lọ sọkùnfẹ́sù. bẹ́ẹ̀ni ẹ bá ń lọ sọkún fésù yóò pé ẹ̀yin àfa àlẹ mọ pé òun ò tó bẹ́ẹ̀ kó òun ò débẹ̀ ń tó òun mo mà nù ẹni tọ́jà pa àfa ni tí mo lọ sọ fún wa pé a fẹ́ lọ sọ òkun fún àṣeyìí tọ́ ni ó ní a olóhùn ò lè lọ ọbẹ̀ ń tó òun ó ní ẹ̀yin lẹ máa ń tẹ́ ẹ lè ṣe lọ́hùn tí òfin ní mú yín lẹ̀ ẹ̀yin ni ẹ máa lọ ẹ lọ sọkún fésù mo máa ń tọ̀ dáadáa ẹ pé àfa ni ẹ bá dákọ̀ ẹ̀ nípìnlẹ̀ ìgbà ṣùgbọ́n ní dákun ṣùgbọ́n fáwọn Sheikh Muyideen wọ́n ṣe wáàzì tí wọ́n tí wọn ò ní tijú ẹnìkan kan láàyà káfù láwùmọ́tà láàhìmẹ̀ fáwọn Sheikh Muyideen ni ó jẹ́ ní tẹ́mi fi fẹ́ràn àwọn akọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe wáàzì ah bọ́ńtẹ́ẹ̀sì my doctor mo ní tí máa wù méjì ni pé tá a bá wà lù kan kẹ́ ẹ jẹ́ ń tọ́mọ̀ nípa àlù òsì wáàzì ẹ wo ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ wáàzì wọn nípa bàbá tí wọ́n bí àwọn àlùfáà wa àgbà àfàwà Sheikh Yusuf ẹ̀wù dáadáa tí ẹ sọ èmi náà mọ̀ ń gbọ́ dáadáa òun ní pàápàá ń jọ àwọn aláàjì wa lè àtẹ̀là nígbà àwọn afáwa kọ́ síbẹ̀ wọ àkọ́kọ́ sí wò afáwa lè àtẹ̀là wá sàn dúpẹ́ fọlọ́run pé ah wọ́n ní ọlọ́run lóòótọ́ ah èè sàbòsí o ọba awo sálábòsí o wà má rọ̀ bùkà bídọ̀lá mi àyà òun ní bàbá ń sàn pa ara jọ náà wọ́n ní bó ti yẹ kọ́lọ́run ó ṣe náà rèé wọ́n ní bàbá tó bí àwọn àlùfáà wa yìí ah wọ́n ní mujahidu ni bàbá yìí ẹ wá wò tí àfa àwọn Sheikh Muyideen tó fi kún pé yà á wa gan ẹ wò bọ́lá ti ṣe nǹkan o ah mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi àfa àwọn Muyideen ni àdúrà mi ni kọ́lọ́run ò ní gbà yín lọ́wọ́ wa amiina mo ti sọ fún wa mo ní mo fẹ́ gbé mo ní mo fẹ́ gbé yín wá wò mo sọ ah mo ti sọ fún àwọn gan tí ì bá ṣe oníkòrò nǹkan kan tó tó gbọ́dọ̀ <laughs> pé mo fẹ́ káwọn ọmọ wọn tó jàǹfààní lẹ́nu wọn torí àfa àlùbáríkà dáadáa ni wọ́n ọlọ́run mẹ́gbà yín lọ́wọ́ wa. àmín. àìsàn a máa ká àyàn lẹ̀ mẹ́fà àìsàn ká yín lẹ̀. àmínà. ẹ má jẹ́ l'accident torí lílọ bíbọ̀ tiẹ̀ náà pọ̀. ọ̀pọ̀ àlọ́ àbọ̀ yóò máa já rọrùn. àmín. wàlá haúlà wàlá quwwata. ilà bílà ìṣẹ́jú díẹ̀ tó kù torí àsìkò ni ẹ dákun. afáwa Muhammad Misbahuddin ọ̀rọ̀ lójókòó. ọ̀rọ̀ nù. ọlọ́run sì fi tún àwùjọ ṣe púpọ̀ àtàwọn àtẹnìkejì wọn ìmáàmù federal poli ah wọ́n jọ máa jù sóra wọn ni ní jíjù ti dáadáa hmm. gbogbo àwọn gbogbo àwọn àfáà tí àwọn àfáà tí ń sọ̀rọ̀ wọn yìí àwọn ti lòdì sí gbogbo òwa ti pẹ́ tí wọ́n sì ń sọ wọ́n dẹ́rù bà wọ́n wọ́n halẹ̀ mọ́ wọn ìbára ni a tó jókòó yìí ni a tó ń dán yìí bó ti ẹ̀ ti rí aná ó tó jọ mẹ́ta wọ́n tó ń dán bẹ̀ náà ni lóògùn ọlọ́run aburú àṣeyín láéláé. amiina. ọ̀rọ̀ alibarika inú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn bẹnu mọ́tò mi. ayakumullah. mo máa gbọ́rọ̀ wọn dáadáa púpọ̀ nínú àwọn òrèrè ayé àbíkí ni wọ́n pé tọ́pìkì kẹsẹ̀tì yẹn mo ń gbọ́ wọn bẹnu mọ́tò mi bí torí mo máa gbádùn ọ̀rọ̀ wọn púpọ̀ wọ́n mú àwọn àkàwé wá tọ́jọ́ra wọn dábẹ́ ìwọ́n tó o bá ní Kùránì òye àánú ayé náà wà fi yé o hmm. pé ìwọ náà wo àti ẹ lo ayé lánàá àwọn Awólọ́wọ̀ nǹkan wọ́n ka yé àwọn èèyàn lọ ẹgbẹ́ kálukú òrònú ah, àfikún òrònú pé wàdà fáátà bèrè yé mi má má dọ̀ mina kúrò kọ́ dọ̀ ẹni wá sí tiẹ̀ ohun yóò ní ha amiina. dáadáa yóò tún máa pọ̀ sí àtẹ̀yìn àtẹnìkejì ọlọ́run ní yá amiina. lójú ọ̀nà dáwà yìí mo ti kí dókítà mi tá a jọ wá ẹ̀yin náà lẹ́kún alẹ́ yìí o mo sì kí bàbá wa imam níkàlẹ̀ ọlọ́run abẹnú àánú rẹ̀ méjì ọ̀dàrúmọ̀ yìí lọ àwùjọ ìdá púpọ̀ o táwùjọ bá da àwọn aṣáájú ibẹ̀ ní ẹ wò àwùjọ akadéèpù da púpọ̀ àwùjọ náà ò ní dàrú láéláé ó ti kíyàn bàbá wa àgbà tó yẹ pé lóògùn ọlọ́run tàbí na ààyè tó tó ga púpọ̀ láìpẹ́ láì jìnnà ọlọ́run bá yọ̀ọ́ bá ní gbé yín débẹ̀ orí ìsìlámù náà ni ó wúlò fún bàbá wẹ́mí alẹ́ yorùbá jẹ́ ti ṣàdúrà rẹ̀ wọ́n ní yóò rí bẹ́ẹ̀ lóògùn ọlọ́run òfin kí gbogbo bàbá wa ẹ pé ọlọ́run lọ́kàn yín yẹ ẹ ọlọ́run má dání padà yín láyéláyé àmín ní àlùbáríkà ọlọ́run sọ ọlọ́run ẹ dákun torí àsìkò ni mo ti kí mi ìyá àlùbáríkà ìyá olóríire oríire yín ọ̀kalẹ́ o àti bàbá mi ni àti màmá mi ni ọlọ́run ní gbà yín lọ́wọ́ ẹ bá wa jìnnà ìyá ọmọ àlùbáríkà tó ní ọlọ́run ọba nìṣọ́ ọmọ náà nbọ́ àbí àdúrà ọmọ nbọ́ àbẹ́ àfa wa Malam Yusuf Malam Yusuf wọ́n ní ọlá ń bí wọn nínú ọlá ń bí wọn nínú Adépọ̀jù ìlóbù ìwò. bẹ́ẹ̀ni ìlóbù ìwò. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bàbá ẹja kọ́ ẹja bá ń gbà bẹ́ẹ̀ ẹ bá ń sọ pé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹja. ìlóbù ìwò. ìwò ìlóbù. wọ́n ní ẹ̀pẹ́ ní kẹta. tó ẹni ó sì tó wí bẹ́ẹ̀ ni wí. àwọn ará Ìlọrin náà ti ń sọ̀rọ̀ ń bí. Ìlọrin náà wọ́n ní ká fi Ìlọrin kún. àwọn àlá. sẹ́ẹ̀sá ẹ̀ já ìwò kúrò ní nọ́mbà tú. wà nọ́mbà tú ni. <laughs> bàbá mi ẹ̀mí alẹ́ Yorùbá àwọn ni wọ́n rán wa wá sí ìjókòó yìí wọ́n ní kí á kí àwọn àlùfáà wa náà púpọ̀ kákí bàbá wa ọba nílùú lòbùn bí torí alájọsọ ọ̀rọ̀ púpọ̀ ni wọ́n wọ́n ní ká kí wọn kákí bàbá wa ìmáàmù àgbà láàyè kásì kí àlùfáà wa àgbà àlùfáà wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn Malam Yusuf tọ́ ọ bá ní ìrẹsà àfa ẹnu ẹ̀ ń gbára wọn. ẹnu ẹ wọgbẹ. èyí nǹkan sì ń ṣe làákàrí ẹ. àyà èmi ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ọba bú mi ó bú mi èébú òso. wọn ọ̀sẹ̀ mọ́ bú wa bu abọ́ bá wù ọ́ ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́hún fún àlùfáà àwa ìṣe ìwọ náà bíra rẹ léèrè tọ́lọ́hún fún wọ́n ṣe bí hmm. iṣẹ́ tọ́lọ́hún fún àlùfáà àwa ìṣe tọ́lọ́hún fún wọ́n ṣe bí làhányáàdì yàkàlọ́wù bí kàrọ́jùlan wáhìdá khayrun laka min humri ni'am àdìsí ànábì wa muhammad ẹ má kàǹkà kan mọ́ ti lọ. ànàkúmọ́lá kọ́lọ́hún ó fi ẹnìkan mọ̀nà ń pàṣẹ rẹ olóore ju kọ́ ọ máa para kún mi pupa ṣe sàrà lọ tí wọ́n bá ní èèyàn mélòó ni ọlọ́run ti ti ọwọ́ àlùfáà wa yìí ó ti tọwọ́ wọn gba ìsìláàmù ẹ jẹ́ aṣọ níye ọ̀dà ìmẹ̀fẹ́ bùkéré ẹbí èèyàn márùn náà ni ẹ ẹ ṣe àdáadáa ẹbí mẹ́wàá náà ni bí ẹbí fifty náà ni one thousand ni ó ti ju tá a wí lọ. Allahu akbar. wọn náà wàá bìrẹ̀ léèrè èèyàn mélòó lọ́tọ̀wọ́ ti gba Islam kí ni à ń pè ní jáfa gan hmm. ṣé ká máa ṣèdè ni à ń pè láfa ni àbí ẹ bí n bá ń ka Kùránì mo lóhùn mo ní kinní sẹ́yìn òní à ń pè láfa ṣé sátọ́lá ń gbélé yín lọ́nu ẹ á di èbú dọ́là ka orí social media èbú lọ́tún èbú lọ́sì ìgbà tẹ́mi ti ẹ̀kọ́ gbọ́ kan tí wọ́n ń sọ. So èmi kọ́ ló pé bọ́yá ìyàwó àfa wa mo ní èyí àṣẹ àjọ yìí ìyàwó ẹnìkan tó súnmọ́ wọn ẹ̀ bí àwọn èèyàn bá súnmọ́ èèyàn ṣé èèyàn wà á lọ́mọ tèmi fámìlì tiẹ̀ wà lọ́tọ̀ tó ń tàn wà lọ́tọ̀ ntí má lè ṣe ń bẹ̀ ni wọ́n ṣe èyí ṣe jọ yìí èmi rọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ ń wí kàlàkàlà torí kàlàkàlà lè mẹ́kà sí iná tí ọlọ́wọ́n ọba tàn ẹnìkan ò lè pa ẹnitọ́lọ́hún sì gbéga ẹnìkan ò lè gbé ṣubú ìdá akrama rahman abdan bi izzi ìdá akrama rahman ẹnìkan yàkùdẹ́rẹ́ al-makhluqu yawman yuhinu ìparí ọ̀nà àmọ́ yashahi rahman ya'zimu bi ọwọ́ ọlọ́run ló gbé yín tóbi lọ́kànkà yín ó ní wà láyésà liman lam yarfa illahu rafi àwọn ní láyésà rafi'un liman lam yarfa illahu wọn làwọn bá gbé èèyàn ga ó lè gbógun àkàbàyọ jàbọ fúnra ọlọ́run ló gbé àfa wa àgbà mo tó fà gbà gẹrẹ kún. ayakumullah fáwọn àgbà. orí iṣẹ́ tọ́lọ́hún fún bàbá wa àlùbáríkà sí lọ́lọ́hún fún yín sí. ayakumullah ẹni ọlọ́wọ́ bá sì pàlẹ́ mi ìpàlẹ́ torí ìrètí nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àìsàn aláàfáà pé àbá àti àwùjọ yẹn wọn wá mú nǹkan láyé ọlọ́run àjẹ́ ẹ bá mú agánrin ní sọ nǹkan kan mọ́ ọlọ́run ṣe àfáà wa yìí dáadáa àfáà rí wa rí hmm. aṣọ àfáà rí wa náà méjì ọ̀fà yà láyé láyé àmín ẹ̀dá kan ò lè fa ya kálukú òjókòó ara ẹ̀ jẹ́ ọkọjá pé ẹ ń ṣe à burúkú táwọn yé ẹ àbí ọba jábọ́ ló torí sẹ́tọ́ lọ́hún fún bàbá àlùbáríkà iṣẹ́ ó là kí n wà wájú àti ẹ bá já látakò tí ń wí mọ̀ wíwú hmm. pé fúnra ọlọ́run ló gbé ẹni kalẹ̀ lójú ọ̀nà kí dáwọ́ ìsìlámíyà ò máa ga ẹ̀yin èèyàn wa ẹ máa lo làákàrí ntọ́lọ́run fi pọ́n wa léyìí kéèyàn á lè rò pé òun ọ̀rẹ́ ńlẹ̀ hmm. ẹ pé àwa là ń yẹ̀yẹ́ ara wa ìsìlámù ẹ̀yin mùsùlùmí ẹ ronú káyọ̀pé ẹ máa yẹ̀yẹ́ ẹni tí ọlọ́run ṣe lẹ́yìn tí ń fa àwọn èèyàn kúrò ní òkun lọ sínú ìmọ́lẹ̀ ebi sẹ́ ni ní ń ṣe iṣẹ́ tẹ́yìn kọ́ ọ̀lẹ́tẹ̀ẹ́sì hmm ẹnu káyọ̀ ká di nǹkan fún alẹ́ yìí ń bá kiri ah. àṣírí rẹ̀ àti bọ́ fílẹ̀ kọ́ wá gbà o awọ ah. ẹkùn lọ́ lọ wá o ah. orí èèyàn tó lọ gé wá ọmọ òjọ́ bí ẹ mú èèyàn pé ń gérí èèyàn àwọn náà wọ́n ń kó ń bẹ̀. àwọn àfáà ni bàbá. gbogbo jágbajàgba eléso lè bá wọn ẹni ọlọ́run wọ̀nyí bẹ̀ mí tí wọ́n ti rí màálẹ̀ ọlọ́run sọ́dọ̀ ni wọ́n àgbé ẹ lọ ọbẹ̀ wo ọrùn òkú wa tí wọ́n àgbé sẹ́ nǹkan ọkọ lu ọ iṣẹ́ èyí ò lè yẹn àti yín ẹni ìwà lójú ọ̀nà da'watul haqq kì í ṣe dáwà kan lásán ìpèpè òdodo ní ń pèpè ó yẹ kó ti gba ìsìláàmù lọ́wọ́ wọn ẹ̀yìn àti ẹgbà ìsìláàmù ẹ̀ pé wọ́n fi ojú ẹ̀ fọ́ ìwọ ọ̀wárù ìjókòó ìkọ̀ wa wò ẹni ó ka Kùránì fún wa inú mi dùn tẹ́ẹ̀mù ẹnìkan tọ́ka mùsùlùmí ìpìlẹ̀ kan pé ara fáàrí ti a rì ẹni tó ka Kùránì bẹ̀rẹ̀ inú àwọn tó di mùsùlùmí ni ó sì ka kuraani dókítà mi gbà pé ntọ́ka dáa tèmi dáa ni wọ́n daa ntọ́ka ó dáa wọ́n lé alátakò gẹ̀ ò tó kà bẹ́ẹ̀. anakumula. àmì àsèpá gbogbo ibi mẹ́dù ọ̀yẹ́ ah. ẹ máa sọ mẹ́dù si ibi ó nílò mẹ́dù ẹ kò sọ́ra rẹ̀ sẹ́yìn wà ní kuraani yẹ̀yẹ̀ tẹ́ ilé nǹkan kiri yẹ̀yẹ̀ yín bá pẹ́ kàdá eléyìí kàdá ayé gbà pé dáa. àfàwà Yusuf Ọlọ́run ní pín pa. amiina. ibi ẹ bá sí Ọlọ́run dé ó ti lámìire ìwọ ni ọmọ tanra rẹ jẹ ìwọ yẹn tó ń gbọ́ wáàzì òdodo òpè méjì ẹyọ kan ni ẹyọ kan lòdodo ọ̀rọ̀ tó kù ṣùgbọ́n kì í ṣe bí ìtorí àsìkò ẹ a oríire ìjókòó yìí o ọlọ́run abiyọ̀nù àánú rẹ gbogbo ẹni tí ń sunkún irú ìjókòó yìí ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ fún wọn irú ìjókòó àlùbáríkà yìí ọlọ́run méjì ọ̀tán náà gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa. amiina. afa mahalam yusuf mo yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àdáwò kan bẹ tọ́lọ́run máa fi kàwọn èèyàn ńlá ọlọ́run ò fi kàn yín ọlọ́run sì ní jẹ́ ọtọ́ sí yín láéláé hmm. ọlọ́run wá bá yín ṣe ẹ bímọ bí àwọn ẹni ìyà tí wọ́n yà yàkuyà dé tọ́lọ̀ ń bá yín ní nǹkan wò kú bẹ́ẹ̀ wọn ni ah, kò lè má rí bẹ́ẹ̀ n tí èbí ma ló ti fi ṣe nǹkan o àyàn ó wì bẹ́ẹ̀ wọn ni ah, àwa lámàsírí rẹ <laughs> ẹ gbọ́ pé bímọ ni <laughs> nígbà tí ó bẹ̀rẹ̀ kinu aṣọ fún pé ọmọ ìyọ̀ǹda ọmọ ẹ ọlọ́run wa kókùtà sọ́tà yín lẹ́nu ọwọ́ á fún yín lọ́mọ. Ah, àwọn ọmọ náà ọlọ́run má gba àwọn ọmọ náà láéláé àmín àlùbáríkà àti ajé ó tó ju tiyín lọ àmín ní àlùbáríkà ọlọ́ọ̀kan ṣoṣo ọlọ́run àmín àdáwò kejì tí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run ò fi kàn yín máa ló bímọ àwọn ọmọ wọn yẹjú ah, gbogbo ọmọ yín ni wọn yẹjú re àmín wọn là wọn là ká àmín wọn kọjá àti yín àmín ní àlùbáríkà ọlá ìfẹ́ tọ́lọ́run ní sí bàbá wa àlùbáríkà yìí tẹ̀ tara wọn jáde ah, bàbá àlùbáríkà ni wọn gbọ́rọ̀ wọn ìfẹ́ kù lọ́dọ̀ wọn mẹ́jọ náà wọ́n sì jà fún ìsìláàmù púpọ̀ tí bá ń rí báyìí náà mo ti yẹ kó rí nu àdánwò ẹlẹ́ẹ̀kẹta tí mo bá yín dúpẹ́ pé ọlọ́run kò fi ṣàdánwò fún yín kò sì ní jẹ́ ọjà fún yín. àmín. wọ́n á mo ti bímọ tó wọn à kò sí kankan nú ọmọ rẹ à má gba àwọn ọmọ yìí lọ́wọ́ yín. àmín. jẹ́ wọ́n wúlò fún islam. àmín. àti fún gbogbo mùsùlùmí lápapọ̀. àmín. ìtọ́nà wọn á ṣe fún àsìkò àlùbáríkà ló dé sí ó tún mú ó dé lásìkò tán hmm. nítorí tá a lè gbàgbé ìtàn rí lọ́mọ yìí ó máa jẹ́ lọ. amiina. ó ń júwe pé mùjáhídù lọ́mọ yìí ó jẹ́ ọkùnrin ni obìnrin ni mùjáhídà nù. Aisha ibi ó lápá ìyàwó Aisha lápá lójú ọ̀nà dáwà eléyìí náà làpá lógo ọlọ́run àmín lógo ọlọ́run àwọn tí ó tọwọ́ tiẹ̀ náà gba ìsìlámù ọ̀pọ̀ àmín a máa fi rántí àsìkò tá a wà yìí ọlọ́run bá sọ ọmọ wa náà ọlọ́run bá sọ bá wo ọmọ wa náà bá ní ọmọ àlùbáríkà bàbá wa ẹ̀mí alẹ́ Yorùbá ẹ wà lọ́kàn wa púpọ̀ wọ́n ní ká kí yín wọ́n ká kí púpọ̀ wọ́n ní wọn ti lógo ọlọ́run àjọlọ ọbẹ̀ ni àfa àwọn tèmi dáa ọlọ́run jẹ́ ọmọ ẹ̀dá lọ àti àgbésọ̀fí ọ̀wá ah. àsìkò yìí ọlọ́run náà mẹ́bí ó tún yẹ wọ́n pa àwọn wà ah, wọ́n ní rárá nǹkan ìyàjọ́ ń ṣe ni ni mi sọ pé tẹ ẹ bá ti mú lòbú ìwò ni ẹ mú sí kejì ntọ́lẹ̀ dìjà ní kẹ́hẹ́sì wò ń kẹta yóò dìjà o àwa la ní àfa àwa mahalam yusuf àgbà nọmba wáhùn àfọyín nọmba wáhùn ṣùgbọ́n ẹ̀jẹ̀ wa náà mú nọmba nọmba tú. lógo ọlọ́run wọ́n ti ń déwò náà lọ díẹ̀ díẹ̀ bí wò ni ẹ ń gbé ni bí lòbú ni nígbà ọba yà á mọ̀ ọ́. àjọ mọ̀ mọ́ ọlọrun bá ṣe lè lásìmọ ọlọrun bá ṣe lásìmọ sọmọ náà lọmọ alibarika ọlọrun bá ní torí gbà fà lọ tá a fà bọ̀ ìlú wo náà lọ́lọ́run ṣe níbùjókòó ẹ. ọ̀dọ̀ wa lọ́sọ̀kalẹ̀ sí. ẹ bá ń ṣe alihamudulilayi. alihamudulilayi. kọ́mọ̀sẹ̀ tí ṣe alihamudulilayi. àwọn aráàlú yẹn gan ó ṣe. ẹ gbogbo ẹni tí àjọ fakini náà. gbogbo wọn ó ṣe. kọ́lọ̀ ó tó gbé ka àyè rẹ̀. fúnra ọlọ́run ló gbé e bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ pé ó ti kọ́kọ́ lọ tá a sì gbà fọ́ lọ́hùn ọlọ́run sì pàwọ́ náà balẹ̀ jẹ́ njọ́ náà onírúurú rẹ̀ á máa ṣẹlẹ̀ tó ń tí ó sì wí àní à ah, ẹ ṣe mùsùlùmí lẹ́yìn o ẹ ẹ̀yin ẹ máa lọ wò ẹ bẹ́ẹ̀ wọ́n àgbẹ̀ à tó ti bú a ẹ máa lọ dún ẹ o ẹ ajé àwo bòmíì ni ẹ bẹ́ẹ̀ ní wíwá ìjọ náà ọlọ́run sì pàwọ́ náà ò sì wí àìsí wíwá gan ó tún ràn lọ tẹ padà wò àbáwẹ́mí alẹ́ yorùbá sì sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ níjọ́ wọn lọ sọ fún wa pé ah, kíní yìí mà ti lọ sí ààyè mi wọ́n ní à ah, mo ní tó mo ní bí orí ọlọ ìwò náà ni ó padà sí. Allahu ah, akbar mo ní ẹ̀mẹ̀ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń bẹ̀ wọ́n ní ẹ̀ eh, wọ́n ní wò náà ní lóko ọlọ́run ọwọ́ arí bí àbí òbí. o ti rí bẹ́ẹ̀ ẹ mọ̀ bínú yàrá òun àbí dúpẹ́ fọlọ́run ni ọmọ bínú. ààyè tọ́lọ́run wá pè é tó ní wò ní kọ́ jẹ́ ah, àdúrà àwọn ẹni ọlọ́run lọ́gbà o torí láti láéláé la bàbá òun ti ń ṣàdúrà pé oore ńláńlá kọ́ máa dé wò mùjáhídù hmm. eh, àgbà náà ti ń pariwo dáwà gbogbo ilẹ̀ Yorùbá tó yẹ pé ọwọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti gba ìsìlámù jù kápẹ́yìn náà tún aṣọ alókọ ń wò ara ókọ rẹ̀ èwo ni. madina tuna ìwò wàlákìnà rídọ̀ha àti aṣọ di jannatu jannati fèrè dàwọ̀ sí lè máa ń kaná ìlú ìlú wo tó wá gbàlejò náà ẹ máa ní fàlùbáríkà o àmín ọlọ́run mọ́jì àṣìṣe pẹ̀lú ìgbàlejò náà o àmín ọlọ́run mọ́jì àṣìwà òsì yín ìsìláàmù lẹ wò mọ́ wò la kò sí nǹkan kan tẹ́ wò ju ìsìláàmù lọ bóyá àyìn tó mú kí dindi bówó yunifásitì òjòkó tí nǹkan kan ò sí láburú tí a gangan ló dé yìí ló gun ọlọ́yọ̀ rẹ̀ tọ́pọ̀ láà jẹ́ mbẹ́ gbogbo ọmọ wa ni ọ̀kẹ́kọ̀ọ́ jáde mbẹ́ tí wọ́n sori yẹn wọ́n ní falibarika sí o gbogbo ògbésẹ̀ yín lórí ìrìn náà ọlọ́wọ́ bani sọ́dí rọ gbogbo wa náà làá sì jọ dá sí ẹ ọkàlẹ̀ ẹ wo ni gbogbo wa náà làjọ ní kódà yìí tẹ wà ń tẹ tún níjà wa lọ ẹ níjù wa lọ wàlọ́ọ̀ ní tí bàbá olúwo máa sọnù wọ́n ní àwọn tí wọ́n ń ta gan wọ́n ní jù àlọ́ wọ́n ti di ara wa bá ti di ìlú kan náà àti dẹ̀yà kan náà ẹ lọ́yà wọn fẹ́ẹ́ sin bàbá gbọ́n bíi pé àwọn ọ̀fẹ́ ẹlẹ́yàmẹ̀yà ìsìláàmù ni bàbá òun pariwo pé ìsìláàmù tí a ò lé kò lé fúlàní kò lé haúsá ọmọ ìyá kan ni gbogbo wa ọ̀dà ṣé ìsìláàmù ní kásẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ni ṣùgbọ́n tí ìsìláàmù gbógun tì nípa ẹni tí bá ń wù wá bí ká yọkù wa èyí ò ní bàbá pé tá a bá rẹ̀ ní ibi ìbànújẹ́ yorùbá ìbànújẹ́ jàmí ẹ yọ ìyàtọ̀ bá yẹ ẹ fi jẹ́ ẹ̀yà agbófinró náà ẹ sì dúró pé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ ni pé ọ̀dà nílùú tòun bí baba olúwo ti wí nù onígbà akáwò àbí tí ẹ lọ tú ilé wọn láìpẹ́ yìí baba ti lẹ́nu akọ ọ̀gbọ́dọ̀ gbénú ilé mọ̀ ní ìsìn pé àwọn ti fi òfin dé gbogbo lẹ́ẹ̀bẹ̀ ó ti di tolúwo kọ̀sẹ́ nìkan nù ilé mọ̀ báyìí nílé ibi ẹ ti ṣe bí bí sẹ́rí àsìlámù ti wí nù ìtísẹ̀rí àwínú ọ̀dà ńgbà wa rí tí wọ́n ṣe bí ládùúgbò nǹkan pé ọ̀yá yàtọ̀ sínú léhùn gbogbo ẹni tó wà ń sọ̀rọ̀ àǹdí ibẹ̀ lé àṣìṣe nù. Hmm. tí fúlàní bòròró kan bá wù aburú òní ẹ mú òní kẹ́ ẹ mú ìtí ìsìláàmù sọ fún wa nù kèsì pé ó ní ká ja ìjà ẹlẹ́yàmẹ̀yà ìsìláàmù ti wà ọkọ wa nírú ìwà bẹ́ẹ̀ tá a bá tiẹ̀ ní àǹfẹ́ Yorùbá nation tó bá dé gan-an àá lé àwọn ẹ̀yà míì tiẹ̀ bá wà lára wa jáde ní Saudi Arabia lónìí àìmọye ọmọ Haúsá nípìnlẹ̀ tí ẹ ti di Saudi lónìí ẹ àwọn Haúsá yẹsẹ wọn bẹ ń bẹ dòní tẹ́gbọ́n wọ́n sì ti dipò ńláńlá mú bẹ́ẹ̀ wọ́n á fẹ́ ọ̀dà àwọn ọ̀rọ̀ ti rí báyẹn yín tẹ́ wọ́n Saudi ọ̀yá tẹ́ jí Haúsá ńgbà àwọn Britain ti pín wa ẹ jáde ẹ máa lọ lu wọn ò lé wọn ètí Islam ọ̀rọ̀ pọ̀ bọ̀dùnà wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètí Islam ti á pè àlọ́ ní ká má ṣe tribalism ẹlẹ́yàmẹ̀yà ọmọ ìyá kan náà ni innamal mu'minuna ikhwa gbogbo wa náà ni ẹjẹ́ àjọ gbé yunifásitì ìlarugẹ èmi gan máa pariwo ẹni gbogbo ààyè kódà lógo ọlọ́run owó wa ní wo ju gbogbo owó ààyè yìí pẹ̀lú ògo ọlọ́run kó sì ti yé orí náà nù ọlọ́ba ní falibarika sí ọlọ́ba ní falibarika sí ọlọ́run ẹ ti gbèrò ẹ bá ní musẹ o ọlọ́run bá ní musẹ láìpẹ́ láì jìnnà jíárì musẹ yunifásitì amiina ọlọ́run ọjà wo sẹ́tọ̀ wà ń bí ọ̀rọ̀ fún yín ní alibarika ọlọ́run kò soso ọlọ́run ẹ kájọ gbé ni o gbé kémi ò gbé ni ọlọ́wọ́ bá ní sẹ́yìn rọrùn ló bọ́ lọ yóò sì fàlùbá lùkà sí akadẹ́pù lápapọ̀ ọlọ́wọ́ ní jẹ́ túká o èṣù ò ní wà àárín yín káwa náà ò sì máa gbèsù láàyè àwọn èṣù bí èèyàn ẹ mo fẹ́ àforíkorí ẹ lórí kéne gbogbo ẹ̀ náà nǹkan. lórí irọ́. àfikún náà sànù wa subhana rabbika. rabbil izzati amma yasifun. wasalaamu alal mursalin walhamdulillahi rabbil alamin akí àwọn baba wa waziri fún gbogbo ilẹ̀ yorùbá ọlọ́run bá aláàkí ó má ṣàbá wa pẹ̀lú yín àtúwá fi tọ̀rọ̀ tí yín náà fi kí àwọn ẹ̀mí àwa àwọn bá wa ní ìlú ìwó ọlọ́run bá aláàkí ó má ṣàbá dúró tì yín. àwọn afáwa àgbà tí wọ́n jẹ́ àwọn lẹ́kítọ́rà wa ẹlẹ́kejì Misbahuddin Orímádégún ní Ẹdẹ tó bàbá wa ayakum. A'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim Allahumma salli ala Muhammad wasali gbogbo àdúrà tí àwọn àwọn ẹni retán ti ń ṣe látàárọ̀ fún ìdílé Adépọ̀jù èmi náà ṣe mo ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ti gbàdúrà ẹ̀dá ọlọ́run bá ti máa gbàdúrà ẹ̀dá tí ò sí nǹkan tí ò lè ṣe tí nǹkan ò sì lè ṣe òun ọlọ́run ó gbàdúrà yìí kalẹ̀ gbogbo àwọn tá a dín ṣètò látàárọ̀ náà ń ṣàdúrà fún bàbá wa ziri àti gbogbo àwọn tẹ́jọ́ wá láti wò ó àti gbogbo àwọn àfa ẹgbẹ́ yìí pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó parí sí mẹ́sẹ̀ ń ṣàdúrà fún yín tó da jù bẹ́ẹ̀ lọ èmi náà tó tọrọ fún yín mo tọrọ fún wa mo tọrọ fáwo barisa us imam mo rí wọn láti Ìlọrin alájà ìjayà àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lóríṣiríṣi mo ti rí látàárọ̀ gbogbo yín pátápátá ni mo rí torí tẹ́ torí ẹ̀ jókòó síbi torí ọmọ ni òsáàsì bí tí wọ́n ṣe wá sí àkọ́kọ́ bó ṣe rí nìyẹn ẹni tó fi okọ̀ mi síbi pé mi máa ṣe wá sí ẹlẹ́ẹ̀kejì lónìí bí ìgbà téèyàn bá fẹ́ fìyàn sí ẹ̀yẹ́ ni honestly mi ṣeré bí ìgbà bá fẹ́ fìyàn sí ẹ̀yẹ́ ni ẹ wà rìn àwọn tí wọ́n kì mí bọ̀ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò lè dùn mí téèyàn bá bú mi tèntì ọ̀sán náà ni kò nítumọ̀ tí ìbá wá síbí lónìí ló kábùkù bá mi kò wá bí olókùú làwí ó wá kò sunkún pọ̀ kì í sọ̀rọ̀ wùsàsù ajíbìkẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó pọ̀ ọlọ́run tó jọ dá ọgbọ́n amófisẹ̀ rí iwájú ọlọ́run lájọ dúró sí i onílọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ lórí àdìsá ànábì tí wọ́n tú lé ni nípa pé ẹnìkan nínú yín yóò ti máa bá dáadáa bọ̀ yóò sì kú díẹ̀ bí ìgbówọ́ tí ó fi fayé lẹ̀ yóò sì yí ọ̀rọ̀ padà yóò sì máa ṣiṣẹ́ iná yóò sì wọnú náà ọ̀hún ní ìlọkàn tó mi fẹ́ balẹ̀ sí má parọ́ èmi nù ọlọ́run bóyá ní nineteen ninety four àbí nineteen ninety six ní unilag mi mẹ́ni ìmáàmù poli ló sọ fún mi ó súnmọ́ kó jẹ́ pé òun gan ti gbàgbé ọ̀rọ̀ yìí bẹ̀ kó sọ́jọ́ tí mi ò kí ń rántí ẹ̀ ìmáàmù poli sọ̀rọ̀ nípa bọ́dà kan tó wà lẹ́kọ̀ọ́ akitiyan pọ̀ lọ́sàn-án lóru lọ́sàn-án lóru but eventually nígbà tí brother fẹ́ fayé lẹ̀ wọ́n ní kò kú láyé dáadáa. almost every day almost every day mo tún fọ ọlọ́run ṣẹ̀ríwájú ọlọ́run àjọ wáyé mo máa ronú ọ̀rọ̀ yìí kò sí ní táyọ̀ tí ìfẹ́ mọ pè wá tán lé nì bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ ìgbésí ayé wa kì í ṣẹ̀sìn wọn àfẹ̀sìn kọ́ wa a máa kàn yanu gbóṣègbọ̀nsẹ̀ láyé sọ̀bẹ̀dà àtàn àwọn táwọn ní sẹ́ẹ̀sìn gangan lẹ́ni tí wọ́n bí sínú sẹ́ẹ̀sìn tí bàbá wọn jẹ́ lẹ́sìn táwọn kan jẹ́sìn lónìí ìtayé ń pè wọ́n gbòòrò kò tó tó ń pè wá gangan àwa dẹ̀ mọ́ dá padà sọ́dọ̀ wọn bó ti òkírun gbà kó le gòtó ayé ló bá pè péjú àdìsí ẹ ustaz ló wá clarify fún mi lónìí pé ajẹ́pẹ́ni tígbẹ̀yìn rẹ̀ ò bá dáa bẹ́ẹ̀ ń ṣe kankan ní kọ̀rọ̀ tí ò hàn sáyé ni ikú lọ́lọ́ fi tú láti pé kọ̀ọ̀kan rẹ̀ ò dáa ni wàlẹ́ mo ṣe wà relieved ni ẹ̀rù má bà mí pé mo lábàjá ọlọ́run. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta from antiquity from time immemorial látìgbà tójú ti wà lórúnkún àwọn nǹkan márùn kan wọn kì í yára wọn ọba àti àṣẹ obìnrin àti tìjú òwò àtèrè ikú àti bẹ̀rù ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bá rántí bẹ̀tí lẹ́ẹ̀ni àwọn kan márùn tán kì í yára wọn lánàá òdì ayénájọ́ ń lò fúnra wọn lónìí ẹlẹ́ẹ̀karùn-ún ni iyì àti oyè oyè àbí iyì ìkọ̀ọ̀kan dẹ̀ ní Yorùbá lọ́rọ̀ fún tán bá fẹ́ sọ̀rọ̀ nípa ọba àti àṣẹ wọ́n ní pé a sọ̀rọ̀ ṣẹ kì í sọ̀rọ̀ pọ̀ tógun ẹ̀ bá ń sọ̀rọ̀ níwájú kábíyèsí wọ́n ń dàbá ni ẹ̀yọ gbólóhùn kan tó ń bá so ti dàṣẹ. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ yìí àtòyè wọ́n gbé ká tó fìyàn joyè láàrin ìlú òun láti jẹ́ ni rere ẹni àpọ́nlé ẹni tó ṣe é súnmọ́ ẹni yìí náà fi joyè bẹ́ẹ̀ náà lọ́rọ̀ obìnrin nígbà náà nígbà náà when I was much younger àwọn ilé kan bẹ́ẹ̀ lẹ́dẹ́ẹ́ tẹ́ ẹ bá ti ráwọn obìnrin wọn báyìí lẹ́sẹ̀ pé àwọn ìyàwó ilé akájé ní bọ̀ àwọn ìyàwó ilé ìmọ̀lé ní bọ̀ tẹ́ ẹ ti rí ìmúra wọn pé yes àwọn ìyàwó ilé ìmọ̀ọ́mù ní bọ̀ yìí lẹ́ni kò sí yàtọ̀ mọ́. bẹ́ẹ̀ náà lè rè àtòwò wọ́n ní pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò rí ọmọ aláṣẹ là mò ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ òun fún mi lóṣù mo fi ń jẹun yóò kàn máa gbà sáà náà ni ní tí ó fi dèmọ́lẹ̀ ò sí àmọ́wò ibẹ̀ lọ́lọ́run fòrè sí lónìí òwò àtèrè wọ́n ti wà lọ́tọ̀ọ̀tọ̀ bẹ àwọn kan márààrún tí mo kà kalẹ̀ yìí ó ní tó fà á ó ní tó bí ìkànnì àwọn àfa tó jókòó síbi tí mi dárúkọ wọn mo gbọ́ lẹ́nu wọn rí ipe àìsàn tó jẹ́ sábàbí ikú ànábì sallallahu alayhi wa sallam màláíkà Jibril sọ̀kalẹ̀ ó wá abilé pé ṣé tí n bá lọ tán sóòtú sọ̀kalẹ̀ sáyé mọ́ ìyá fún lésì ó ní pé màá tó wá lẹ́ẹ̀mẹ́wàá màá padà sáyé lẹ́ẹ̀mẹ́wàá ń wàá gbá àwọn nǹkan mẹ́wàá tó wúwo tó níyì láyé kù ó wá kà ó kà ó kà ó ní màá yọ àlùbáríkà kó sẹ̀mí ayé àwọn èèyàn ìbùkún ò ní sí láyé mọ́ ibẹ̀ lèmi àfẹ́ padà sí ustaz wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan anabi zakariya aleyhisalatu àtàwọn anabi ọlọ́ọ̀tàn sunkún ọmọ kí wàá nìtumọ̀ ọmọ nínú yorùbá tó yé mi tèmi ò mọ kéwú táwọn sọ ìtumọ̀ ọmọ ni pé ibi oore mọ ní jẹ́ ọmọ ibi oore mọ ní jọ́ mọ tọ́lọ́n bá fi gbogbo òwúlò bù yìí tó bá fi kẹ́ ẹnìkan nípa ilé nípa àsìkí nípa ipò nípa ọlá tọ́mọ bá kú kó bẹ́ẹ̀ ó kú pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́n bá fi ọmọ sọ́rọ̀ èèyàn láyé tó sì jọ ọmọ tó dùnnú gbogbo nǹkan ló ti ní màtíríálì ó lè pọ̀ but spiritually and psychologically emotionally he's balanced he's happy but kíni kan wá ṣe ní kàyéfì lẹ́nu ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kankan ṣẹlẹ̀ lẹ́dẹ̀ẹ́ lọ́dọ̀ wa mẹ́ àwọn boys tí máa sọ pé àwọn boys ó ti yé àdàmọ̀dì táwọn kan pè ní state boys ṣẹ́jọ́ wọn ni ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrútòrú bẹ́ẹ̀ ni ọkọ ọlọ́kọ ló dùn màá fọkọ tèmi pamọ́ màá yá ọkọ rẹ dákun fún mi lọ́kọ yìí ná ọ̀gán màá ma fi sáko ní bá fẹnu yá mo fi tèmi pamọ́. wọ́n sọ pé state boys àwọn boys náà tẹ̀ dìde wọ́n recognize wọn but unfortunately tó dẹ̀ sí wa ni pé òṣì tá fẹ́ kó ta wá láyé kì í sòṣì pé kó mọ̀ lásán kó mọ̀ nílé kó mọ̀ lọ́kọ. ẹ lọ àwọn thugs dábẹ́ ń gbòòrò lónìí ní tí wọ́n ní ẹ̀ ní lẹ́yìn ti ṣe twenty four hours but òṣì tá fẹ́ fi ta wọ́n ní òṣì ọpọlọ mental intellectual poverty àmọ́ sábà sọ kò sí tí ò lè fọ́ mọ́yàn lọ́wọ́ tanganra máa fọ́ ìkéèmù á máa fọ́ gíláàsì á máa fọ́ kò sí tí ò lè fọ́ àmẹ́dà ò gbọ́dọ̀ fọ́nú ẹ̀ ń bá fọ́nú ayé ẹ̀ ti fọ́. nǹkan lè bu mọ́yàn lọ́wọ́ o aṣọ á máa bu ẹ̀yìn tó lọ́n bá kẹ́tẹ́ bá rí wọ́dúróòbù ẹlòmíì aṣọ ọdún mẹ́ta pàápàá ju àwọn ìyá wa aṣọ ọdún mẹ́ta lè má fọrùn kàn mí wọ́n tún mọ rán mi mọ́ ni. wípé zina lè nọ́ọ̀sì àbí bẹ́ẹ̀ kọ́ àdámọ́ ni pé kó máa pọ̀ sí nípa owó nípa ọlá nípa aṣọ kí wọ́n máa rí ní gbogbo wa aṣọ sì máa bu sínú ilé kódà oúnjẹ á máa bu èèyàn máa jẹ́ ńgbà mi tí ò ní jẹun tán ẹ bá gbóúnjẹ pamọ́ ìjọ kejì ò lè má ah àṣìbí lóúnjẹ yìí wà gbẹ̀gì àtàmọ́lá ò ní ṣe jẹ mọ́ kò sí tí ò lè bu àmọ́ kankan ni ò bu láyé òun náà nínú ẹni tí inú ẹ̀ bá bu ayé ẹ̀ ti bàjẹ́ ìtàn fẹ́ bá àwọn ọ̀dọ́ wa lọ ni pé káyé wọn kó wó ká lè ronú kó sí làákàyè mo tiẹ̀ sọ́ọ̀rì mo ti ń kánjú sọ̀rọ̀ mi ì káwọn tó yẹ kí n kí bàbá mi ì sì kí wọn àwọn àbúrò wa náà ni àwọn tí wọ́n gbẹ́jọ́ àwọn ẹni àná lọ tí wọ́n kan owó kan tó kan sẹ́ńtì wọn mi ì rántí kí wọn mo sọ́ọ̀rì bóyá àwọn ẹ̀dẹ̀ sì dé tí wọn bá dẹ̀ ní ìwà ẹ̀ bá ránṣẹ́ sí wọn àwọn tí wọ́n tó ni wọ́n pé wọ́n sharp wọ́n neat wọ́n cute àwọn kan owó kan tó kan sẹ́ńtì wọ́n yí ọ̀rọ̀ àgbàlagbà padà wípé iṣẹ́ là á ṣe ká tó jàre ká lè bá jàre iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga bí àkùrá àwọn paasi pé yín bàbá ọ̀dẹ̀ àwọn wa kan owó látẹnu alábàáhùn látẹnu ògbín lónìí tẹ bá dénú séèfù wọn alágẹmọ ní pọ owó ṣe pé wọn smart wọn ọ̀dẹ̀ wa dá sí o mo káwọn bàbá ṣe ń kún ọ lọ́wọ́ náà fíríìjì méjì ló wà fíríjì kan ṣe sílẹ̀ ẹ bá kóòkì ẹ bá fanta ẹ bá kò sí tẹ́ẹ̀nì bá bẹ̀ àmọ́ fíríjì kan kù wọ́n mọ̀ sí pa ni ìsìn bẹ́ẹ̀nbẹ́ ò ṣe é rí àtàǹpàǹkò yẹn ní ọyàn obìnrin ni. akí àwọn náà ẹ̀rín àárọ̀ ni ẹ fi hàn lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kánjú mú kọ́kọ́rọ́ ọlá kọ́kọ́rọ́ ọ̀là láyé ilẹ̀kùn ìbànújẹ́ ní ọ́fíìsì nǹkan máa ń ka wàhálà tá a fi ń sọ̀rọ̀ lónìí ni ọlọ́run wá kú ń bẹ̀ ni gbogbo nǹkan ló lè bùn yàn àmẹ́sàn-án bọ̀ wá ńgbà tó ṣe pé asásọmọ́ka ayé lọ́wà agúnyámẹ́jẹ ọ wà lókè ìpẹ́ àmọ́ agbèmọ́ka kan ò sí o mo lè sásọ sílé kẹ́ni ẹlẹ́ni bá mi ka tí n bá sílé tí n bá dé aládùúgbò wọn bá ń ka mo lè gúnyán mo lè ra àmàlà kó mọ̀ wù mí jẹ mọ́ pé ó ti ẹ̀ ti sú mi ẹ bá ń bú gàrí àtòmí tútù gbẹ́ngbẹ́ mi àmọ́ agbèmọ́ka kan ò sí ní tí mo gbìn ní màá gbà ẹ bá gbìn afẹ́fẹ́ yóò kéré ìjì some weeks ago kí ni mo wá lọ ṣẹlẹ̀ lẹ́dẹ́ àwọn boys wọ́n fèsì ara wọn iṣan gbé dání ọlọ́pàá ò ní lọ́wọ́ ọlọ́pàá ń fẹ̀yìn lẹ̀ ni tí báyìí pé akadigi ní ṣe program wọ́n dẹ̀ ń cover rẹ̀ àwọn coach máa ṣẹ̀dẹ̀ Facebook mo fẹ́ sọ kankan about the Nigerian state hypocrisy ní báyìí wá jẹ́ débi dáadé hypocrisy we are not sincere we are hypocritical we are wayward we are meretricious we are garish òpùrọ́ ni wá mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ ni àwọn boys wá fèsì ara wọn ó wá tó táìmù kan wọn á lọ ká wọn kan mọ́bì kan nígbà tí èèyàn mẹ́ta mẹ́rin tán dẹ̀ gbé ìbọn dání báyìí tán dẹ̀ fèsì ẹnìkan tí sì ń gbọ́n nù báyìí kí wá ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ wọ́n wá súnmọ́ wọn á gbá mú báyìí wọ́n gbá mú wọ́n dẹ̀ kì í mọ́lẹ̀ wọ́n dẹ̀ lọ mú sọ́ọ̀ ayùn táwọn káfíńtà ti ń gégi náà fi dù lọ́rùn bọ́ọ̀ ìkànsẹ̀sẹ̀ tẹ̀ wọ́n dé lóṣogbo ni bẹ́ẹ̀ kó tó dé ìkànnì àwọn fírẹ́ǹsì mi mọ́ ó rí pé bọ́ọ̀yì tí má dẹ̀ mọ́ màá láìkẹ̀ mú nítorí kíni wọ́n ní pé tó bá wà lójú ìjà tó bá gbọ́ Allahu Akbar Allahu Akbar yóò dẹ̀ fìjálẹ̀ àdùn àlọ́ kírun sàlámù aleykum báyìí kò ní ṣe náfìlà á tún padà sójú ìjà wọ́n láwọn ò rí irú ẹ̀ rí mo lókè ọjọ́ tó jáde nínú ẹ̀wọ̀n bíi last year mo wá lọ ìyẹn bíi méje mẹ́jọ mo bá ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi yẹn mo kí everybody mo wá bọ̀ tẹ́pẹ́ ń tẹ́ ẹ sọ́dà ó ní mo ti kí darí kò jọ ń tán pé mo wá pè síta wá sọ̀rọ̀ ó kàn rẹ́rìn ni mo ní tí mo fi láìkẹ ìgbèrò yẹn tí mo gbọ́ nípa àrùn ọlọ́mọ fi dáadáa rọ lọ́rùn ó lọ́lọ́run ló ṣe bó ló ṣe wá jẹ́ èmi náà wá sọ̀rọ̀ boys kan sin torí gáràjì wọn gbèmí náà sí ọlọ́run ọjà náà bá gbogbo kò nítumọ̀ ó gbà náà ni mo wá bá sàwọn ọ̀rọ̀ kan ó wá ó dáàdì lòún rí ibi ń lọ́nu ìwé ẹ̀ tẹ́ jókòó síbi kò tí ẹ̀ lè sí bí ná bẹ̀tà gbọ́dọ̀ mọ̀ wọ́n gbòòrò ẹ sọ fáwọn èèyàn kan lọ destroy rẹ̀ ustaz sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ilé ẹlẹ́bọ̀ ó tù kàn yín ni kò dẹ̀ ní rí ìdùnnú lórí tó kó jọ yóò mú létò dubai ìtú ẹ̀rín ló fi fọṣọ ṣẹ̀pá àgán ti ń pera bẹ́ẹ̀ àbí ìlóbù náà kọ́ ni ọmọ alẹ́ ní lẹ́sọ̀ lórí ẹ̀ kan ẹ̀ ti ń fìyà jẹ ara yín kan kátukọ̀ tó tó dé wọn làwọn wọn làwọn níyọ̀ nílé àwọn ń jàtẹ́ why why suffering yourself kí ni stress dem fúnra yín irú ẹ níbẹ̀ tó bá láwọn ẹbọ ustadi sọlẹ̀ kan àwọn àkáàsì burúkú ẹ tètè lọ destroy ẹ lọ kó kú ò ìnígbà bọ́ọ̀sì láyà àwọn kan wá ṣe lórí social media in these days pẹ̀lú wàhálà fúlàní àti yorùbá tó ń ṣẹlẹ̀ ní gangan ẹni tó lead wọn ti lọ lé àwọn fúlàní tí ń bá wọn jà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo gbọ́ ó lẹ́yìn yóò bẹ́ẹ̀ lọ sóògùn dàtí túmọ̀ ẹni pé ẹ padà sídìí ẹbọ tó bá jẹ́ pé èèyàn hundred ló bá gbọ́rọ̀ yìí méjìlá ń bẹ ó tún ṣe alóòótọ́ ni mà ń wí ẹ mọ̀ já múra lẹ̀ ó padà sídìí dúdú ó ní ẹ lọ sóògùn ẹ lọ sóògùn iye tó bá gbẹ ẹ lọ sóògùn ẹ pé yes ọ̀rọ̀ gidi ní sọ torí ìjà òde ìjọ kan kí la fẹ́ gbà ń bẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ ẹ já máa ronú bí tá à ń lọ ọ̀rọ̀ nù sáà ti sọ yìí tó bá jẹ́ pé tí kò ní sí ìdájọ́ mọ́ ni kò ní sí ìbéèrè mọ́ ni ìbámọ̀dá ẹjẹ́ àjọ da ayé rú bẹ̀sí tí màá lẹ́rù pé ńgbà tí ẹ̀ bá bọ́ sínú sàárè iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìkànnà àfa wa dẹ́rùbà wá tí mo gbọ́ lẹ́nu stars ìjọ kan wọ́n ní pé ìmáàmù Gàzálì ló sọ ẹ bá ń tún ṣe tí ń bá sọ mi ò mọ́ o wọ́n ló sọ pé ilé ayé tá a wà yìí tó bá jẹ́ pé kò sí òkè láyé kò sí omi láyé kò sí igbó láyé gbogbo ẹ̀ kàn lọ sálálú ẹ̀dẹ̀ wáyé ẹ̀wọ̀ yìí continent tó wà láyé Áfíríkà Asia Australia Latin America South America àti gbogbo ẹgbẹ́ lọ gbogbo ẹ̀ wá jọ pẹrẹsẹ Ọlọ́run wá lóòdù ayé pẹ̀lú ọkà bàbà láti ilẹ̀ tó fi dé sánmọ̀ ó wá jẹ́ pé ẹyẹ kan ṣoṣo lọ́lọ́run wá dá ìwọ̀n wá ní ọgọ́rùn-ún ọdún síra wọn subhanallah yóò wá gbé ọkà bàbà kan ṣoṣo ó tún dẹ̀yìn ọgọ́rùn-ún ọdún àáfàá sọ pé yóò mọ̀ gbé ọkà bàbà yìí tán àlùkìyàmọ̀ ò ní tán ìtì máa pààyàn lẹ́kún náà tí ẹrù kù máa báyàn gbogbo ọ̀nà sẹ́yìn fi lè da nǹkan rú láyè tá a fi jẹ́ èèyàn nìyẹn mọ̀nà rẹ ẹ̀yìn ọ̀rọ̀ ni ẹja wo ẹja kọ̀ọ̀kan látara ẹyẹ tẹ ẹ bá rẹ yìí tó bá bà lórí òrùlé tí ò bá ké ẹ̀yìn ọ̀rọ̀ lówó wọ́n yìí tó bá fi lè ké òkò ni ọ̀ dáhùn lóhùn ẹ̀rù ń bà yẹn ni bílẹ̀ bó ṣe gbóná tó yìí àwọn sàbẹ̀ fẹ́ lọ sójú Tabuk àwọn mọ̀nà fi sọ pé ẹ má lọ ilẹ̀ ti gbóná kọ̀ látàfin fìlẹ̀ hárì ọlọ́sọ̀ fọ́fọ́n kúrúnárù já nàmù àṣàdù harọ láwùkàdù yàfọwù bílẹ̀ bó ṣe gbóná tó yìí àwọn yẹn máa ń wọnú ilẹ̀ yìí báyìí náà ẹja imagine ẹja imagine àwọn yẹn ó sì tún gbẹ́lẹ̀ lọ́sàn-án ìbá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn yẹn wà ní tẹ́lẹ̀dẹ̀ báyìí wọ́n wà ní tẹ́ Òṣogbo wọ́n wà ní tẹ́ Ifẹ̀ wọ́n ń gbẹ́lẹ̀ bílẹ̀ ṣe sú lọ́sàn-án yìí wọ́n dẹ̀ ń rí àwọn yẹn mọ́bẹ̀ wọ́n á dẹ̀ tí ma gbé kí n ma sọ̀rọ̀ bí ẹ ṣe tọ́jú ọmọ ni i will be stupid kí n sẹ̀ ma kọ́ yusuf ọlákọ́yọ adépọ̀jù bí ẹ ṣe tọ́jú ọmọ orí mi ò pé nù bẹ̀tí tó kan gbogbo ariwo fẹ́ sọ yìí gbogbo a ẹ má jà sáyé lò ọ̀tán náà wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá ń kú lọ náà ní gbogbo aláti kọjú sí tẹ́ sọ three four years ago irun gbọ̀n mi ò funfun báyìí àṣẹ àtàkà nàzúrù lè mọ́ ti bí ṣé bí mọ̀kìbírọ̀ ni irun fun tí mò ń rí yìí àpẹẹrẹ kú ni ọ̀fà kú ni wọ́n ń sọ mọ́ mi ẹ títí nǹkan àwọn yẹn kú ọ̀láyé kì í sinmi kì í gba lífù kì í gba họ́ọ̀fù iṣẹ́ tí ń ṣe kò sí ní ládàá yóò sì máa ṣe ń tiẹ̀ ní kó wọnú ilé kankan ariwo sọ ni kò sì mèébú kò mọ̀rọ̀ àyìnlá ọmọwúrà sọ tiẹ̀ sí olóhùn ní kí àmátúmú wọn náà ó ní pé ikú òpònú olóṣè abara dúdú fẹ́fẹ́ gbogbo ojú ló pẹ́ kókó gbogbo ẹ̀ ní dẹ́rùbà wọn ọ̀nà máa ọ̀rì mò ń bọ̀ ọjọ́ òmu kò mú re kì í sọ̀nà rẹ̀ làyìnlá kúrọ̀ tó pé nínú ìtẹ́lọ kàtàn ara àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú apálára ni àfa apálára lẹ́kọ̀ọ́ àwọn adáwọ̀dọ̀ àwọn ọmọ pupa wọn kú re àwọn náà bẹ́jẹ̀ kú láyé ni that's another lesson ẹ̀yin tẹ́ ẹ mọ́ dìtà àwọn àfáà ẹni ọlọ́run the consequence is going to be dastardly kò ní dáa kò ní dáa kò ní dáa ẹja tún ro à ń lọ wẹ́rẹ́ náà ni e ti ń strike báyìí ó wà nù afẹ́fẹ́ tí mọ̀ nǹkan nù bàálù bí ṣe mọ̀ nù bàálù tún mọ̀ lórí omi mọ̀ nǹkan lórí ilẹ̀ ń wa mọ́tò kìíní tó bá ti tẹ hàn rẹ̀ tí ó mú lọ bá ti gbọ́ báyìí kò ní gbọ́ mi mọ́ kò wá sí sinmi iṣẹ́ alẹ́ mo wọ̀ sí ọ̀sán ẹ máa gbádùn iṣẹ́ ọ̀sán máa kò sí tọkàn gbogbo gbàdé ọmọ akóyàn ń kó wọn lọ rúnnu kò á ń pè dákun mọ̀sẹ̀ parí ilé ìnìjẹ́ ìfẹ́ gbẹ́kànlẹ̀ òsì ń bẹ̀ mọ̀sẹ̀ ṣe wàhálà lórí ọmọ ẹjẹ́ tiẹ̀ jẹun ọmọ òsì inú ọ̀rọ̀ tiẹ̀ ń kó wọn lọ́nu onìkan náà ni màlẹ́kà inú òjò àmọ́ sinmi inú ọ̀rùn màlẹ́kà inú ẹ̀rùn àmọ́ sinmi inú òjò tiẹ̀ kọ́ kò ní sinmi ń kó àwọn èèyàn náà ní sàmúọ náà ni yóò sì mọ sọ ẹni tó rán mi ò ṣe fèsì ni ẹ̀yin tẹ̀ ń bù mí náà kí ló ṣe yín bí ṣe máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí lè fi dàwòrò náà ni ẹ̀ ọmọ yàrá inú ẹsẹ̀ já ronú we are going gradually we are dying we are going to extinctions we are going to annihilations exterminations obliterations káwọn mi kọrí yàtí mélòó mélòó àwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀ lágbólé wa àwọn ajá ti sọ̀kalẹ̀ àwọn ajá àdìbòlùgbé àdìgbò ní gbé bẹ́ẹ̀ àwọn pẹ́pẹ́yẹ tí ò lówó àwọn náà bímọ síbẹ̀ àwọn wèrè tí ò lólówó síjọba ò lè tọ́jú mọ́ náà sọ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́yìn pé nígbà kan àwọn èèyàn hóńbẹ̀ lánàá pé bàbá o àgbóyàn bẹ̀ mọ́ àtẹ̀tù lè kú búrọ̀ fáànà àdà ìtúhà ibi tá a wà ní kò jẹ́ kí n máa sọ yẹn àtiwájú àwọn afáàtàwà tẹ́ ẹ bá dé ìtẹ́ wàá rí ìtẹ́ greatest treasures àwọn dúkìá tó ga kún ìtẹ́ àwọn tán mọ̀ ọ̀rọ̀ sọ tán nílà ká ìtàn lówó tán mọ̀wé kọ wọ́n sì sùn kábẹ́ wọn sì yí àpadà mọ́ ẹja sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe sùúrù bàbá dógún ọdún tàbá dẹ́gbẹ̀rún oṣù ìbọ̀ wá kàárọ̀ ọ̀la o orí ẹrú ò ní burú títí kílẹ̀ ọmọ and finally gbogbo ata jókòó kò sẹ́ni tí ọ̀làdánwò tiẹ̀ ẹ mọ́ torí ẹ̀ pààrọ̀ ẹ̀sìn o ọ̀kàkárá tó relé kòkòrò ni wọ́n ní ló dífá fún ajígbọ́nákú tó ló ń lọ lé alákànlọ́rẹ̀ gbẹ̀jẹ̀ bálákàn bá lẹ́jẹ̀ ni kò ní fegun sójú o ẹ̀ tó bẹ́sù lóríta bàbá waziri tó ní ó kọ́lé fóun kó káàsẹ̀ fóun tí láàlú bá nílé lórí ni kò ní foríta ṣe lé o ẹ má lọ́dún ẹni tí ọ̀gbọ́n bíi ti yín ẹ má pààrọ̀ ẹ̀sìn ibi tá a kù sí ládé yìí kẹ́yìn ọ̀la gidi pé ọlọ́run ṣé wọ́n ló ń sàdánwò ìkànnì wọn ló ṣe mí ń wò ní kò wájú ẹ̀ wà lára ìmọ̀nì ni ẹ̀ takú wájú ẹ̀ bá kú náà ni wọ́n di special ìníkú kí ló special pẹ̀lú ikú bẹ̀tọ̀ fọ́túlẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ ìtẹ́ bá dọ́dọ̀ àfa àkàngbọ̀n wọn tún dànù pé ah, àìmọ́mọ́ dàlóhùn ó ní tó ṣe pamọ́ Baba, rẹ̀ bàbá rẹ̀ ọ̀yẹ́ náà kò ń di àgbo and my dad is a very poor teacher ìyá mi was a food vendor wọ́n sọ fún màmú poli ìmọ̀ poli rẹ̀ farawé àwọn bàbá òkò ń di àgbo ń wò ó àwọn bàbá wò ó sì ni ẹ̀yin àfa ẹ bọ̀rọ̀ débi pé ẹ lè sọ ní gbangba pé tí n bá ní nǹkan mi tí mo ń sin kọ̀rọ̀kọ́lọ̀ kó fi mí sẹ̀sìn some five six years ago mo parí program tẹ lórí rédíò ni bàbá kan pè mí láti ẹwẹ́ ta ní kirun mi ìmọ́dò ni bẹ́ẹ̀ sì má pè bàbá yìí pé bàbá ẹ mọ̀ bọ̀ mo sì ẹ̀tọ̀ tán ni ẹ wá gbé tọ̀ yìí mo wà lẹ́ yóò mú níbi tó gbà mí wóde mo á parí program pé bàbá ó ní àfa program tẹ ṣe lónìí èkejì ń wá mo ní kò wá ó ní tẹ ṣe lónìí sọ́ọ̀sì ah, rí bẹ́ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ around eighty bàbá yẹn wà ó níbi tí mo rìn dé láyé ìmọ̀ràn àfa tó sọ ọ̀rọ̀ eléyìí mo ní bàbá èmi àtẹ̀kejì mi tá a ṣe program mi mo sọ yìí sọ program mi o èmi àti kejì tá ṣe program tó jẹ́ màmú poli tá a bá ní nǹkan mi ń kọ̀rọ̀ tá a wá ń sọ mí fún yín ní gbangba kọ́lọ̀ kó fi àṣẹ sí ẹ̀sìn wa kó bọ́ sọ dalẹ̀ àtàárọ̀ báyìí ní ká ṣẹ̀sìn dalẹ̀ mo sọ lẹ́ẹ̀mejì ah bàbá yẹn ni pé ah ó gbé láàjọ tó ti tó ti ń do àwọn aláàfáà yóò ní pé wọn sọ orí ẹ̀ fòrí láyé ẹ bọ́rọ̀ débẹ̀ kí ni halẹ̀ kò sí nǹkan kan ìbáyé náà là ń ṣe yìí wọ́n ní òdìpẹ́kù òdìpẹ́kù mọ́kọ́lé kò òdìpẹ́kù òdìpẹ́kù mọ́rọ́kọ̀ kò pẹ́ kò pẹ́ ni mo bí bímọ in the next two years lágbàá rẹ mi ló di grandpa ọmọ mi ó ṣe wedding kò pẹ́ kò pẹ́ kò wọ́n fẹ́ yàwó kan mo fẹ́ kejì ìkẹta ìkẹrin mo tún wáyé màá sì rí tí nǹkan kan ò ní ṣe. ìta ṣe lónìí ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run gbàjọ sí yóò fòrè sí subahana rọbíkà rọbìlìzà tí a mọ̀ yẹn sí. ẹ jáde Allahu Akbar. <laughs> akí àwọn afáwa Misbahudeen Orímádégún Al-Edewi tí wọ́n jẹ́ lecturer ní Ìré Polytechnic ọlọ́run kó má ṣàbá wà pẹ̀lú wọn ọlá títóbi ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí kébi kí wọ́n má dákẹ́ mọ́ ni ṣùgbọ́n àsìkò ṣe é musolókùn a máa lọ síbi ètò tí ó kàn àwọn ìmọ̀ọ́mọ̀ wa ní Akadip Mosque nílòbù kí wọ́n máa palẹ̀ mọ́ kalẹ̀ èyí tí ó kàn nísìn òun náà ni kí àwọn aláàjì wa tí wọ́n jẹ́ bàbá ọlọ́mọ tèní ẹ̀ríkẹ́ gbogbo wa tí wọ́n pè àfi kí wọ́n dúpẹ́ ní ọwọ́ wa ọjọ́ ti lọ ní èyí tó kàn gangan ti fòyìn àti bọ́ síbi ọ̀dọ̀ àwọn aláàjì wa là ń lọ báyìí wọ́n dúpẹ́ fún gbogbo àwọn àfa wa tí ẹ̀ ń bẹ ní kalẹ̀ gbogbo èèyàn lọ́la wa tí ẹ̀ ń bẹ ní jókòó wọ́n dúpẹ́ lọ́wọ́ wa lọ́kùnrin lóbìnrin àwa tí àwa látọ̀nà tó jìn kódà láti lóyìnbó wọn ò dúpẹ́ lọ́wọ́ gbogbo alápapọ̀ tó a máa lọ sọ́dọ̀ àwọn ajiwa Yusuf Ọlátúndé Ọládìméjì Adépọ̀jù bàbá ọlọ́mọ tè nínú a sì kí ọlọ́mọ náà ọlọ́kùn má ṣàbá ṣe dáadáa fún yín ẹ dákun já sọ pé àmín. a ṣe ìkẹ́ àti gẹ̀fà nàbí wa Muhammad ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọpẹ́ mi láti ọ̀dọ̀ bàbá wa waziri fún gbogbo ilẹ̀ yorùbá abẹ ọlọ́run nínú ọlá nínú àánú ẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ àbá ń ṣe àlékún dáadáa fún yín nígbà tí dr kozim tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá ń fi nǹkan kan ròyìn bàbá wa waziri wọ́n ní òyìnbó méjì papọ̀ nígbà míì bóyá Dr. Misbaudeen Orímádégún wọ́n á bail mi out mi ì tiẹ̀ tí ì jókòó mo fẹ́ wo correlation àti ìyàtọ̀ tó wà láàrin humbleness and humility humbleness and humility torí mo bẹ nìkan léèrè pé ṣé humbleness gan ṣó wà grammatical ṣe humility mo mọ ti humility but mo rí i pé humbleness náà wà so mi tí ì mọ ìyàtọ̀ méjèèjì ṣùgbọ́n tá a bá dákọ pé humbleness ẹ rí i pé àwọn èèyàn ó mọ̀ náà bóyá humility humbleness ẹ dákun ẹ̀yin ẹ bá mi tún máa ṣe research yẹn humbleness and humility méjèèjì la lè fi ròyìn bàbá wa waziri àwa bẹ ọlọ́run nínú ọlá nínú àánú ẹ̀ ẹ̀ ní mà padà sí aburú gbogbo ìgbà tá a bá ti dé lùwò wọ́n á máa ìwé bí wọ́n ti máa ń ṣe gan ó máa ń ya àwọn èèyàn mi lẹ́nu pé ah, ah, kéèyàn ní ìwà ìrẹ̀lẹ̀ tó báyìí pẹ̀lú bí wọ́n ṣe tóbi tó pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ ah àwa rí wípé ọlọ́run natural endowment ni ọlọ́run a kàn yóò wù ni kódà ìjọ kan mo sọ fẹ́ nìkan mo ní in fact one of the most humble persons tí mo rí ní nàìjíríà wa ni bàbá Wàsíìrì wa wàláì ọlọ́run ọba àlékè ọlá rí mi pé tí mo ń sọ yìí kì í ṣe pé nítorí pé mo rójú wọn èèyàn mi kan náà tún wá wà ń bì tá a bá ní ká fi humility qualify wọn ẹ àsìsọ ah, Dr. Misbah Oníyòrí Mádégún ẹ sì gbà pé bẹ́ẹ̀ ni Alhaji wa Tajudeen abdulsalam sakasalami láti amẹ́ríkà ẹ dákun ẹ bá ń dìde káwọn èèyàn rí yín dókítà ṣé mo parọ́ so gbogbo àwọn ẹni ọlọ́run báyìí tí ọlọ́run wá ní kí n mọ̀ wọ́n èmi náà kẹ́kọ̀ọ́ lára wọn látara wípé pẹ̀lú humility tọ́lọ́run fún wọn èmi náà ó bẹ̀ lọ́run kọ́lọ́ náà fẹ́mi náà ní humility. Ah, a dúpẹ́ fún ọlọ́run mo kí gbogbo àwọn tí ọlọ́run wa kádàrá pé kí wọ́n bá bàbá wa wá látòrí Dr. Kozim àti àwọn uh, stars wa abẹ́lọ́nu ọ̀lànà àánú ẹ̀ ẹ̀ mọ̀ tuntun sí ni mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ emir gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Olúwo of Iwo. tí wọ́n ṣe oore ńlá fún wa tí wọ́n fún wa ní ilẹ̀ fún university Fortress University and by the special grace of God bàbá wa emir gbogbo ilẹ̀ yorùbá olúwo fìlú wọn ní máa padà sí aburú téèyàn bá ti sún mọ́yàn lèèyàn máa mọ̀wé èèyàn kí n tó mọ kábíyèsí olúwo fìwò ẹ rí i pé gbogbo orí social media ó máa ń wà awashed with lot of information fake information ó ní mo sọ fáwọn èèyàn pé gbogbo tẹ́ ẹ bá ń gbọ́ lórí social media ẹ má máa gbàgbọ́ ẹ má máa gbàgbọ́ ah, kọ́lọ̀ ọba àlekíọ́lá kó bá wa kó kó mọ́sá ṣàánú wa so adúpẹ́ fún yín o uh, on behalf of the National Executive Council the Board of Trustees and entire members of Akadip Nigeria amaore ilẹ̀ tí wọ́n gbé fún wa wípé ká fi ṣe fortress university by the special grace of God ní ọjọ́ Sunday tí ń bọ̀ lẹ́yìn eléyìí a máa wà níbẹ̀ fún àkànṣe ètò kan ní agbára ọlọ́run kí ọlọ́run bá kọ́ mọ́sá ṣe nírọ̀rùn fún wa. mo wá kí uh, ustaz Muhyiddin uh, Salawudeen àjíbíkẹ́ mo ti sọ̀rọ̀ wọn díẹ̀ ní ìjẹta kọ́ nìyẹn sheik wàláì ọlọ́mọọmọ gbé wọn kalẹ̀ fún wa nílùú ìlòbù ẹ rí i pé nǹkan tán bá wa sọ nǹkan tó lágbára ni tí a sì mọ̀ wípé tá a bá dúró sí nínú ẹ̀ wàláì a ní ṣìnà àwa bẹ̀ ọlọ́run ọlánú àánú ẹ̀ gẹ́gẹ́ bí àdúrà tèmi máa ń ṣe lẹ́yìn tí n bá sọ pé kọ́lọ́n bá lọ́rọ̀ ẹ̀mí yín kọ́lọ̀ ń bá ṣe àlékún dáadáa fún yín gbogbo èso tó tara yín jáde pátá kọ́lọ̀ ń kó ṣe wọ́n ní ọmọ àtútù ojú èyí tó kù tí mo máa ṣe náà ni pé irú wọn kí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ not only in Ilobu in Osun State Nigeria and the world at large kọ́lọ̀ ń kó gbà bẹ́ẹ̀ fún wa àti gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé yín mo dúpẹ́ bí program yín ṣe tight tó ọlọ́ọ̀ni kẹ̀sì tó ráyè láti wá yẹ sí láti yẹ ọlọ́run sí ọlọ́run ọba nu ọlánú àánú ẹ̀ á máa dúró tì yín mi ní má ṣaláì appreciate sọfíọ wa sọfíọ àyìndé ẹ dákẹ́ bá mi dìde káwọn èèyàn rí yín sọfíọ abdulrasaq àyìndé ah, wọ́n wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ilẹ̀ wa wọ́n ṣe wàhálà he worked laboriously láti jẹ́ wípé survey náà tètè jáde and by the special grace of God lẹ́yìn tí survey jáde ó ní àwọn oní topography ni wọ́n wá lo uh, ah, survey náà láti ṣe topography topography náà ti jáde bí mo ṣe ń sọ̀rọ̀ yìí so gbogbo àwọn iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tó tó rọrùn but mo mọ̀ wípé the university is gradually coming to reality ní agbára ọlọ́run gbogbo àwa tá a wà ń bì bá a ṣe péjú ń bì náà láà ṣe péjú máa ṣí fortress university nínú àánú ọlọ́run nínú àwọn nǹkan tí ó lè bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú especially tó bá ní tara ọ̀ ìlara oní tí progress bá dé ẹnìkan pè mí bíi two weeks ago ó ní ah, ẹ̀dúró akadib fẹ́ ṣe yunifásitì sẹ́yìn nìkan náà dálé ayé fún ni mo ní àwa nìkan kan náà dálé ayé fún ṣebí federal government yà approve twenty university kan lẹ́nu ọjọ́ mẹ́ta nínú ẹ̀ ní university of ọ̀fà wà àbí bẹ́ẹ̀ kọ́ university of ọ̀fà àtàwọn universities náà approve ẹ dákun torí ọlọ́run bí fortress university náà bá wà wà náà àwọn ìtàn approve ṣé ó ní kí ayé má jàyé má ni but nínú àánú ọlọ́run gbogbo tó bá ti dá a pátá ọ gbọ́dọ̀ máa lọ́ta ẹ dákun ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè kí ni tá a lè sọ pé ó dáa ju ọlọ́run lọ pé kí ló wà tá a lè ló dáa ju ọlọ́run lọ ṣọ́lọ́run ò lọ́ta bí ọlọ́run bá bá tiẹ̀ bí gbogbo èèyàn bá lọ́lọ́run ò lọ́ta èmi mọ ẹnìkan níbi tá a ti ń ṣe wáàsí ní program bóyá Ògbómọ̀ṣọ́ ni mi ìrántí arákùnrin yẹn gun orí stage mo dẹ̀ ṣàdúrà fún mo ní ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ó ní a ẹ̀ṣẹ̀ mi ṣé ni mo ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ṣe dá orúkọ ọlọ́run yẹn inú bí mi lọ́wọ́lọ́wọ́ báyìí ah ọlọ́run tó dá gbogbo wa mọ̀ ní ó ní i hate him i hate him pé whatever tẹ bá fẹ́ sọ ẹ má dákọ̀ ọlọ́run mi ìfẹ́ ẹ fẹ́ gbọ́ ah mo lọ́lọ́run tó ní ká máa jí ká máa sùn ká máa mí ó lánìíṣẹ́ mo èètì ọlọ́run ah mo wá bàbá mi wípé wẹ́ẹ́ ọlọ́run ó ṣáà dá nǹkan sórí ilé ayé tọ́pọ̀ so mo mọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀tọ̀ ọlọ́run bọ́n kankan wá wà tí mo máa ń béèrè bóyá àwọn bàbá wa lè wọ́n lè ṣàánú mi lénìí tí ò yé mi pé béèyàn bá kọ́lé ṣe mọ̀ wípé tẹ́niyẹn wá lọ sí bóyá nugbó tó wá lọ kó ikán ó wá kó sínú àjà kí ni káwọn máa ṣe nú àjà yóò máa balẹ̀ jẹ́ kí ni yorùbá ó pe irú ẹni bẹ́ẹ̀ wọn ní àpà tàbí kán ní bàṣẹ̀jẹ́ tàbí kán ní orí eléyìí ti dàrú o mo wá ń wò pé ẹ mọ̀ dúró ṣé bọ́lọ̀ ló dálé ayé àbí bẹ́ẹ̀ kọ́ ó sì kó gbogbo àwọn èèyàn dáadáa síbẹ̀ ọlọ́run wá dá àdánwò kan tì wá èṣù wípé kọ́ máa wá ba iṣẹ́ owó ń jẹ́ kí láà pè ọlọ́run yẹn ẹ́n àmọ́ àwọn bàbá mi ràn mí lọ́wọ́ lẹ́nìí torí mo máa ń rò dáadáa pé èèyàn ṣe tún dá nǹkan bí ìgbà tá à ń gbin ọkà tá a tún wá gbé kí la gbé sábẹ́. kòkòrò jóbijóbi. pé kọ́ máa tún ba ọkà jẹ́. ọlọ́run dá gbogbo nǹkan tó da ọlọ́run tún wá mú àdánwò pé kí àdánwò ọ̀hún kó tún máa kọlu iṣẹ́ mi ọlọ́run ṣe rí pé àṣe yóò wù ní ọlọ́run he does whatever he wills àṣe yóò wù ní àṣe yóò wù ní a sì lè rí di ọlọ́run torí pé tó bá yá pé human comprehension la fẹ́ lò pé ká comprehend pẹ̀lú ọpọlọ wa ẹ rí i wípé ńgbà mo béèrè question lẹ́ẹ̀kan àyà àwọn èèyàn já pé because àwọn èèyàn lè sọ pé àpà lọ́lọ́run wọn à lè sọ pé bàṣìjẹ́ lọ́lọ́run èmi náà sì ń bẹ lọ́run ọlọ́run mẹ́jẹ ń kó yín ọlọ́run but doer of whatever he wills Allah akbar he does whatever he wills tí o ṣe tí o mú àṣeyí òwú ni ta ló wá lè ṣe nu gbogbo àwa tá a wà ń bì kò sí àfọlọ́run tọ́lọ́n bá sì wò sùn sùn nínú tí mo fi gbà láyé pé àṣeyí òwú lọ́lọ́run wàláì mo mọ ẹnìkan ó ń bi ọlọ́run pé kọ́ fún un ní ọmọ ọlọ́run sì fún lọ́mọ after ten years ọmọ yẹn wá lọ sí school wọ́n ń ṣeré pa ó ṣubú fàyà lulẹ̀ wọ́n wá discover pé ó ti ní crack nínú system ẹ̀ wọ́n wá gbé lọ sí hospital after spending four million ọmọ yẹn jáde kó láyé. allah akbar subhanallah. after tọmọ ìwá kú ìyá ẹ̀ wá rí oyún kankan ní mọ́ for another ten years di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́mọ kan lọ́lọ́ngbà yẹn o mo sì mẹ́nìkan tó bí ọmọ mọ́kànlá ìkankan òkú nù wọn sẹ́ni má ṣe yìí ó wù lọ́lọ́run àwa bẹ lọ́run àfi àsìkò ibi ọlọ́run àfi agbára ọlọ́run bẹ lọ́run ọlọ́run má ṣe ọlá rẹ má kàn fi páwà rẹ má kàn ṣe wa lórí láti fi kan àdánwò àmín ẹ ṣàmín àmín àmín àní ẹ̀mí àní ẹ̀mí tá a fi lè alára tá a fi gbàdánwò alára tá a fi lè gbàdánwò àlẹ́mí alára tá a fi lè gbàdánwò ọlọ́mọ gbàdánwò kùn wá o àmín o so mo kí sọfíọ wa ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àmín alhaji wa tajudeen abdulsalam láti amẹ́ríkà nínú àwọn. No pillar for fortress university ni wọ́n wà. mo fi àsìkò yìí mo fi kí ustaz wa miss baudin orímadégún kí ọlọ́run bá nínú ọlánú àná ẹ̀kọ́ lọ́nkú bá mi dúró tì yín èyí tí wọ́n fi bọ́ wa lé ní ọlọ́run mọ́ṣá ìgbà fi báràkà sí. mo wá ti ara bẹ́ẹ̀ mo lọ sí ọ̀dọ̀ àwọn ìyá mi kí ọlọ́run bá nínú ọlánú àná ẹ̀kọ́ bá ń dúró tì yín. màmá wa aisha alhaji ọlọ́run bá nínú ọlánú àná ẹ̀ ní màpadà sí aburú. màmá wa kọ̀díjàt Ọmọlọ́lá orúkọ ọmọ náà ó bá orúkọ wọn mu. Allahu Akbar. bí òun àti ẹtí wọn àti ìfún mi lówó orúkọ o. ọmọ wa lẹ́nu jẹ́ Khadijat Ọmọlọ́lá àwọn náà jẹ́ Khadijat Ọmọlọ́lá. owó kọ ṣé ká lọ gbà lọ́wọ́ wọn. and she say she say retired custom officer àwọn ni chief whip two ní national executive council nínú academy of islamic propagation academy. kí ọlọ́run bá kó bá wa dúró tì wọ́n. àmín. màmá wa Munirat Alao ẹ wo màmá yìí ẹni ọlọ́run ni wọ́n o she is a retired principal bíi màmá wa Aisha Raji at this age àwọn ọlọ́run wa ní kí wọ́n jẹ́ coordinator fún gbogbo tí ń jẹ́ obìnrin for Academy of Islamic Propagation wọ́n sọra wọn lẹ̀ ajọ́ ń ṣe gbogbo àìsàn káàkiri ni at this age ọlọ́run ló mọ iye ọdún tí wọ́n ti rìtáyà níbi iṣẹ́ ìjọba wọ́n sì retire wọ́n sì prominent gbogbo ṣàṣà ọlọ́run ló wà professors doctors tó ti tara wọn jáde abẹ́lẹ́ òní nà ọlánú àánú ẹ̀ ní mà padà sí aburú ẹ̀ ní mà padà sí aburú ẹ̀ sì ní mà padà sí gbàlá ìdá mo bọ́ sórí ọ̀dọ̀ alájà mi Rónkẹ́ Amdala Bakare wọn àti ìsanwó Amdala ti yẹn fún mi dè ní olónìí <laughs> wọ́n ń jẹ́ orúkọ ìyá ìyá mi náà ń jẹ amdalat ìyàwó mi náà ń jẹ amdalat àwọn náà wá ń jẹ amdalat ẹ lọ gbowó wọn náà wà. Ah, wọ́n wọ́n màá sì padà gbọ́ owó yẹn lọ́dọ̀ wọn. àánú ah, ẹ má wọrí bẹ́ẹ̀ lọ kí ọlọ́pàá ẹ fọlọ́pàá lówó bọ́lọ́pàá wá kí yín bọ̀tí ìgbà ìgbà ìgbà tọ̀dọ̀ wọn. alájì àwọn èèyàn máa ń sọ nǹkan fún yín báyìí. kí ni wọ́n wí. wọ́n lè jẹ́ ọkọ amdala ẹ tún jẹ́ ọmọ amdala. Allahu Akbar ẹ má wọrí ọlọ́run bá mi sànú yín. so màmá wa Rónkẹ́ Bákàrè ẹ̀ ní má padà sí aburú. àmín. mo wá kí ìyá mi náà alájà ìbídùn amdalat kí ọlọ́run ọba kó bá mi dúró tì yín àmín kọ́lọ́n bá kó bá mi ṣe àlékún dáadáa síwájú fún yín ẹ̀ ní má padà sí aburú Allahumma àmín ah, mo kí màmá mi tí wọ́n jẹ́ màmá ìyàwó mi Allahu Akbar ah, she is a very humble woman Allahu Akbar abẹ́lọ́nà lánàá àná ẹ̀ ní má padà sí aburú àmín ah, bàbá wa náà tí wọ́n wà nílé náà Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn màmá mi Bintu Fatima lawal ẹ dákun ẹ bá ń dìde káwọn èèyàn rí yín. allah akbar àwọn dà ẹ bá mi dìde ẹ bá mi dìde káwọn èèyàn rí yín. lawal fatima. màmá wa mama mi lawal ẹ bá ń hmm. dìde káwọn èèyàn rí yín. ṣé wọ́n wá ṣá. wọn à ṣe eh. ní wá wọn à nífẹ̀ẹ́ lómi ṣe wọn ẹ bá ń jókòó. nígbà wọn bí ìyá ìtàn ni wọn bí ìyá mi. Allah akbar. tẹ bá rí tẹ bá wojú wọn àti ẹ rí wípé. ó dà pa aṣọ kan náà lọ́jọ́ wọ. aláwa bákan náà màmá wa mujidat ẹ bá ń dìde allah akbar Amara eh, dáadáa. tẹ́lá ti rojú wọn ẹ ti rí ojú ìyá mi náà ní ojú wọn kọ́lá kó bá mi ṣe dáadáa fún yín o. àmín àmín. Ah, ah, mrs lawal ẹ dìde ẹ dákun ah, látàbẹ̀kúta ìgbà wọn bí ìyá ìtàn ni wọn bí èmi. allah akbar. so she is the only obìnrin tá a ní eh, obìnrin kan ọkùnrin mẹ́fà. allah akbar. obìnrin kan ọkùnrin mẹ́fà ìbámọ́ ti rí bẹ́ẹ̀ bàbá adépọ̀jù lọ́fà hmm. wọ́n nígbà táwọn bímọ báwọn ṣe bímọ tán báyìí làwọn wá ní ìwọ ọlọ́run ọkùnrin mò ń fẹ́ hmm. o obìnrin bó o àwẹ́ mo dúpẹ́ fọlọ́run àṣẹ ọlọ́run ti gbọ́ hmm. nígbà wọn ó bí kejì ọkùnrin wọn ó bí kẹta ọkùnrin wọn ó bí kẹrin ọkùnrin ìkarùn ọkùnrin ìkẹfà ọkùnrin náà bá dúró wọn tiẹ̀ tí ìrònú keje náà bá ní à bóyá ká wóbìnrin kan sí wọn nígbà tí yẹn náà jáde báyìí ọkùnrin làǹtìlàǹtì ni. Allah akbaru. so ọlọ́run a máa ṣe yóò wù ni èyí tó ṣe fẹ́ ọkùnrin obìnrin ọkùnrin obìnrin ọkùnrin obìnrin bí má tún bímọ ní ìsìn ọkùnrin ni ó jẹ. Allahu Akbar àmín. kọ́lọ̀ balẹ̀kẹ́ ọlákóbá mi ṣe dáadáa fún yín and thanks for coming. mo wá kí the National Executive Council Ti àwọn ìyá yìí tí wọ́n wà nù wọn barrister US Imam uh, the awaiting senior advocate of Nigeria. Mm -hmm bàbá wa waziri wọn tún ṣàdúrà ẹ fún yín náà barista yaradua ẹ di san barista bayero ẹ dákun ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ bá ń dìde fọlọ káwọn ìyẹn rí Allahu akbar insha allah san san san lẹ́wọ̀ yẹn ẹ jókòó lágbára lọ la hawla wala quwwata illa billah imaamu wa abdulwahid adeoye kọ́nà balikẹ́ lákòbá mi ṣe dáadáa fún yín kọ́nà mm. kọ́ba mi ṣe dáadáa fún yín ẹnìkan fẹ́ báyìí lórúkọ jẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ó wà ní kódà ìwòsàn ìrọ̀rùn náà ṣe báyìí fún mi kì í sì ló fẹ́ bàjẹ́ gbogbo wa náà ni ẹ dákun kí èèyàn máa ṣe àánú èèyàn kéèyàn fẹ́ tọ́jú èèyàn ká wá ní à ẹnìkan ti fún mi lóògùn jẹ́ o mo wá sọ fáwọn èèyàn mo ní gbogbo ẹni tó bá rò pé òun lè bà wá jẹ́ hmm. they don't know that they are only propelling us into greatness. bẹ́ẹ̀ni. wàhálà ìwé ṣeré nìyẹn àyàfi tó bá yẹ pé nǹkan tá à ń ṣe yìí tó bá jẹ́ wípé a bá ń ṣe nítorí ara wa tí ì ṣe torí ọlọ́run tó bá yẹ pé nítorí owó ni tàbí torí fame ah ah kò lè last ṣùgbọ́n tó bá yẹ pé nítorí ọlọ́run wàláì kò sí fíà. a dẹ̀ ti ṣe twenty years sẹ́yìn twenty five years. kò sí fíà gẹ́gẹ́ bí ti imam isbaudin sọ kò sí fíà advice ti sheikh muhyiddin dẹ́ẹ̀ fún wa náà ni wípé ká má sọ̀rọ̀ mọ́ and inshallah sẹ́ẹ̀sì rí pé a sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni a sì ní tí ṣe kí ni a ní tí sọ̀rọ̀ ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ àìtó bá yá kí ọlọ́run kó bá mi dótì mo fi àsìkò rẹ recognize the lobu muslim youth organization imyo àwọn representative imyo ẹ̀dá kan bá mi dìde alhaji wa lukman alhaji wa ambali alhaji wa kí ọlọ́run bá lékè ọlá bá mi ṣe dáadáa fún mi. mo kí àwọn mate mi láti Fakunle comprehensive high school hmm. wọ́n ti bá mi ẹ̀dá kan bá mi dìde káwọn èèyàn rí so representative of Fakunle comprehensive high school ẹ jókòó uh, i'm very grateful àti gbogbo àwọn bàbá wa láti Ìkàrẹ́ hmm. mo wá kí gbogbo àwọn staff wife mi láti uh, Ansarudeen primary school wọ́n wà ń bì kọ́lọ̀ bá kó bá mi dúró tì yín. àmín. gbogbo èèyàn pátá ni mo kí àmọ́ ẹnìkan wà ń bí tí mo fẹ́ specially kí wọn tí mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn mo sì fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe léyìí torí nǹkan tí mo rí kó sì máa jẹ́ ẹ̀kọ́ bàbá wa tí wọ́n jẹ́ DPO fún Ìlóbù CSP Ṣèyí Williams ẹ dákun ẹ bá mi dìde kẹ́ ẹ tún jókòó káwọn èèyàn rí yín. Allahu Akbar. ẹ jókòó. <laughs> Ah, ṣẹ́rí tó jẹ́ kí n máa dá wọn kí báyìí mo rí ìyàlẹ́nu kan hmm. ní ọ̀dọ̀ wọn tí ẹ bá rí ọlọ́pàá kí ọlọ́pàá máa sọ wípé ẹ tẹ́ ẹ bá ti mú onímọ̀ṣìn tẹ́ ẹ sì fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá òun náà ń ṣiṣẹ́ ọ̀nà àtijẹ́ àtimúni nígbà tẹ́ ẹ bá wá mú tẹ́ ẹ dá dúró ó sì gbọ́dọ̀ deliver níbo ni ó ti rówó tí ó fi deliver. Allahu Akbar. tẹ́ ẹ bá ti ń rí ọlọ́pàá tí bá ti ń sọ wípé ẹ mọ̀ ṣe báyìí ẹ mọ̀ ṣe báyìí torí wípé mi ò lówó ṣùgbọ́n tí màá jẹ láyé ọlọ́run máa pèsè ẹ̀ fún mi. Allahu Akbar. kẹ́ ẹ mọ̀ wípé ẹni ọlọ́run ni irúfẹ́ èèyàn bẹ́ẹ̀. Allahu and that is why tí mo fi ń fẹ́ kí àwọn èèyàn kí wọ́n emulate nǹkan dáadáa wàláhì mo kàn jókòó sínú ilé ni ìkànnì àwọn brọ́dà wa brọ́dà Yẹmi brọ́dà Yẹmi welder nínú àwọn tán bá mi ṣiṣẹ́ ni brother Yemi wà brother Yemi is a Christian Islam ò sọ wípé kí Christian má bá wa ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ kódà nínú àwọn èèyàn mi a ní a ní pastor àbí pastor Túndé yóò ti wà níbi títí ń ṣe wàhálà ń sìn now brother Yemi ló wá ń sọ fún mi wípé alhaji èmi ò mọ rírú DPO tán ṣẹ̀gbẹ́ wá sí lòbùrí o ló wá bẹ̀rẹ̀ sí extol virtues wọn ah, ó ní òun ò sì mọ̀ pé ọlọ́pàá ni wọ́n ká máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo wá ní ah this is wonderful. ẹ ní ma padà sí aburú ẹ ní máa padà sí ìgbàlá ìdá tó subahana rabi ka rabi lẹni sáà ti wọn amayọ yasifun mursalin walhamdulilayi. akí àwọn aláàjì wa fadilatu sheikh yusuf ọlátúndé ọládìméjì adépọ̀jù ìyànda àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlá ń bí wọn nínú of ilobuland. obuland. Allahu akubaru, ẹni alélélé tá a lè bá ẹni abá tá a lè mú ẹni amú tá a lè fi ṣe nǹkan kan òwò sùnsùn rẹ́rú elégbò lẹ́sẹ̀ nítorí ké ṣinṣin lè ba rí oúnjẹ ọmọ agúnyán pupa fàlejò pupa ẹsẹ̀ àjẹ́ ń dúró síbẹ̀. àbá US imam wọ́n ní à ń sọ pé ọlá bí wọn nínú of Ilobuland wọ́n ní rárá ká sọ pé ọlá bí wọn nínú of Nigeria Allah ẹja ní Allah akbaru ọlọ́run kó bá ṣe dáadáa fún àwọn aláàjì wa Yusuf ọlá àti tóbi ní ọ̀dọ̀ ọlọ́run gbogbo wa tí a dá sí ọlọ́run má ṣe àdá sí ọ̀rọ̀ ẹnìkankan wa náà a máa lọ sọ́dọ̀ àwọn ìmáàmù wa tí wọ́n jẹ́ ìmáàmù fún Akadip Central Mosque mọ́ṣáláṣí alárinrin tó wà lẹ́yìn wa ń bẹ̀ wọn tá a bá ti bọ́ta àwọn ọlọ́run bá ní kí wọ́n jẹ́ ìmáàmù bẹ̀ àwọn ìmáàmù wa tí wọ́n jẹ́ ẹni ọ̀wọ̀ àwọn ìmáàmù wa Kamil hadamallahu hayata. bismillahir rahmanir rahim alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah àkọ́kọ́ mo kí àbá wa alwazir abiolóhùn ọba àlekè ọlá fún yín ọba tí ó ti gbé yín kalẹ̀ dáadáa fún wa àpadà sí ibú ọlọ́run ò ní jẹ́ kó kàn yín láéláé o wọ́n ní àpadà sí ibú ọmọ ẹnìkan àpadà sí ibú ọlọ́run ò ní jẹ́ kó kàn yín láéláé gbogbo ntọ́lọ́run wa ni ó ti ara yín jáde látòkè délẹ̀ wọ́lá bí ẹ̀yin náà ṣe ń jẹ́ iyì àpọ́nlé àtúbọ̀tán dáadáa fún àwọn bàbá wa àgbàlagbà tí wọ́n ti lọ kọ́lọ́n kó bá a kẹ́ wọn gbogbo ohun tó ti ara tiyín náà jáde látòkè délẹ̀ ọlọ́run mọ́sá ìbá ṣe wọ́n ní dùnú fún ìkálẹ̀ bí hakila hawla wàlà quwwata illa billah látara bí a kí àwọn dòkítòrò wa tí wọ́n tẹ̀lé yín àwọn dòkítòrò wa olókòsì àmọ́ tí máa ń gbọ́ wọn dáadáa mo dẹ̀ ti bá wọn pàdé rí ní mahdul islamina àbí ọlọ́run ọba àlekíọ́lá kí ó bá túbọ̀ lọ́ra ẹ̀mí yín o àìsẹ dáwà tí ẹ gbé lọ́wọ́ náà Ọlọ́run ò mọsà ìjẹ káwọn ọmọ náà ó jogun sẹnà látara yín mo tara bẹ́ẹ̀ mo kí àwọn dókítòrò wa tí wọ́n wà ní apá ọ̀dọ̀ apá àlàáfíà àwọn bàbá wa náà dáadáa tí ẹ fi lélẹ̀ dáadáa tí ó tún pọ̀ sí Ọlọ́run ó jẹ́ ẹ bá nílé ju bẹ́ẹ̀ ṣe fi lẹ̀ lọ àwọn bàbá wa káfíyèsí àwọn bàbá wa olúwo ọ̀fìwò emir ọ̀fẹ́ eh, ilẹ̀ Yorùbá land kọ́lọ́n kí ó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bihaki la hawla wala quwwata illa billah mo tàtàrà bẹ́ẹ̀ mo kí àfa mi tí wọ́n jẹ́ àwòkọ́ṣe dáadáa fún wa tó jẹ́ wípé lọ́jọ́ táwa náà fẹ́ gbẹ́sẹ̀ lérí ẹsẹ̀ wọn ẹni tó jẹ́ bàbá tiwa lọ́jọ́ náà lọ́hùn níjọ́ táwa la fẹ́ lọ kéwú sí ni wọ́n wá ń bí mi léèrè pé a ta ni wọ́n náà rí tó fẹ́ fi ṣe àtẹ̀gùn lànà tó fẹ́ tẹ̀lé yìí wàláì orúkọ wọn ni mo dá níjọ́ náà lọ́hùn bàbá wa Muhyiddin Ajibike Salahuddin ọlọ́run ti ṣe yín ní àwòkọ́ṣe dáadáa fún àwa tí à ń ṣe ń bọ̀ lẹ́yìn ọlọ́run wa nígbà yín kúrò náwó wa báyìí ọlọ́run ó jẹ́ kárẹ́mi yín lò pẹ́ ọlọ́run ó jẹ́ kárẹ́mi yín lò pẹ́ ọlọ́run ó jẹ́ kárẹ́mi yín lò pẹ́ ilàlá àmàmì insha Allah ilàlá àmàmì insha Allah mo tara bẹ́ẹ̀ mo kí àwọn dókítà wa tí a máa ń gbádùn wọn lóyún gbogbo ògbà. ọlọ́run ọba àṣẹyìn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo dáadáa tẹ́nìkọ̀ọ̀kan wá gbédé bí ọlọ́run ọba àṣàlékún rẹ̀ mo kí ìmáàmù akadip international kí wọ́n má bínú púpọ̀ sí mi ọ̀pọ̀lọpọ̀ a máa mi mí mọ́ tẹ́lómi bá pàdé mi ní occasion mi wọ́n máa ń rò pé mi gan ni ìmáàmù international ni màá sì máa wá tètè ṣe tẹ́síkì yàrá mi pé ah èmi kọ́ ohun òrórí ìrù rárá bí ṣe wulẹ̀ ọmọ èmi wọ́n kà ní wàá máa ṣe kútùbà ní jọ́kẹjọ jọ́kẹjọ ń hàn yín ni o láìpẹ́ mo lọ síbi occasion kan ní Òṣogbo àwọn imams náà àjọ pàdé ńbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí gba nọ́mbà mi pẹ́ nígbà tí wọ́n ṣe tàrífù pé ìmáàmù mọ́sálásí akadimo omi èyí ti ṣe ń bẹ̀ wọ́n sà wọ́n rò pé èmi ni wọ́n máa ń sì mí mú púpọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn àwọn èèyàn á máa pè mí wípé àwọn máa ní ìdí kí wọ́n bá wọn ṣe rókèyà fún àwọn ọmọ wàhálà oríṣiríṣi nǹkan bá ní ẹ máa ń pè mí sí mo ní àwọn tí <laughs> tí wọ́n máa ń lé àǹjànú jáde lára ń fún yín nọ́mbà àwọn bóyá kẹ́ ẹ máa pè wọ́n ọlọ́run tí ó ti gbé yín kalẹ̀ dáadáa ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí ibúrú o àpadà sí ibúrú kéré ó tóbi ẹ̀ ní ìmọ̀ nídìí sẹ́yìn ilàlá àmàmì insha allah mo kí gbogbo àwọn lọ́ọ̀yà sí wa tí wọ́n wà ní ìkàlẹ̀ àwọn sáànù wa insha allah kọ́lọ́n kó mọ́sá ìbá ṣe bẹ́ẹ̀ mo wá tàtàrà bẹ́ẹ̀ mo kí bàbá ọmọ tètè ní tó jẹ́ pé àwọn náà ní eku ẹ̀dá tí wọ́n dá gbogbo eléyìí lẹ̀ mo bí ọlọ́run ọba àlekè ọlá nínú àánú yín nínú àánú rẹ̀ kọ́mọ́sà ìbá àlékún dáadáa fún yín àlékún sọ ààbò rẹ̀ àlàáfíà tó péye gbogbo ọlọ́mọ́sà ìbá sí fún yín àwáàsí ni àwọn bàbá wa jíbìkẹ́ ti ṣe fún yín o oríṣiríṣi àwọn èèyàn bíi méjì kan pè mí láǹfààní àti tí ì pé yín ni. Eh, wọ́n ní nǹkan báyìí àwọn rí ka ní kíní kan báyìí kíní kan báyìí kí n dákun kí n bá wọn bá eh, aláàjì sọ̀rọ̀ kí wọ́n má rò pa wọ́n fẹ́ máa fèsìn lórí àwọn nǹkan báyìí o àwọn nǹkan báyìí alihamudulilayi mo tún wá rí i pé ọ̀rọ̀ náà lónìí iná tún ni bàbá wa Jíbìkẹ́ tún fi ṣe wáàsí ẹ dákun bí wọ́n ṣe sọ̀n bẹ́ẹ̀ náà ló ṣe rí because eh, ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò tí hàn náà fẹ́ tàtàrọ̀ kọ̀ hàn ni tíyẹn bá wá ní gbogbo táwọn ayé bá ń sọ̀rọ̀ rẹ̀ Imam Shafi'i rahimahullah wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ wọ́n ní bí ẹni tí kò tóyàn tí bá ń sọ̀rọ̀ bàjẹ́ síyàn ní ti fi dáa jù tíyàn fi dárú ẹni bẹ́ẹ̀ lóhùn òun náà ní kíyàn ó dákẹ́ so olórí ìdáhùn tó fi ìtìrú ẹni bẹ́ẹ̀ nu ṣùgbọ́n tẹ̀ bá ti ń dáhùn ní tẹ́ni gan fẹ́ nu so onótùn wa bẹ̀rẹ̀ sí í tún sọ mí so ọlọ́run ẹ̀mí sùúrù náà ọlọ́run ti fún yín ọlọ́run ó túbọ̀ bá fún yín bó tiẹ̀ ṣe pé wàláhì tí mo sọ fẹ́ni náà ni pé mo ní aláàjì Yusuf ṣèyàn bẹ́ẹ̀ mo ní wọn ò lè fèsì mo ní ká tiẹ̀ wá ní pé wọn ó sọ̀rọ̀ lé nǹkan kìí ṣe pé wọ́n fẹ́ retaliate ọ̀rọ̀ yẹn so bóyá nǹkan kan tí ò yẹ nìkan wọ́n fẹ́ clear rẹ̀ so n tí mo sọ fẹ́ni yẹ gẹ́gẹ́ bí èsì náà nu ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ̀ máa padà sí ibú ọmọ wa ti tò ní ọlọ́run ò gbogbo àwọn tó bá nílẹ̀ ọlọ́mọṣà ìbá túbọ̀ ṣe wọ́n lálùbáríkà àsìkò tí ó ti dé náà ọlọ́run bá a ṣe òun náà lálùbáríkà pẹ̀lú wọn gbogbo àwọn tí tó ń bọ̀ tí ò tí ì dé gẹ́gẹ́ bí eh, ẹni tó jẹ́rọ ìdíwá sí ń mi létí ọlọ́run mọ́ṣà ìtúbọ̀ bá a ṣe gbogbo wọn ní àlùbáríkà barakallahu laka fil mawhubi lak wa babalago ashudahu wa ruzukta birrahu hawla wala quwwata illa billahi al-aliyyil jazakumullahu khairan ọlọ́run kí yóò bá wa ṣe dáadáa fún àwọn ìmáàmù wa ọlá títóbi ní ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tí a wà ní ìkàlẹ̀ lẹ́yìn àfa wa akínyìn ọlọ́mọṣàbá wa kínyìn jù bẹ́ẹ̀ lọ ọlá títóbi lọ́dọ̀ ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bákan náà yín lẹ́kítọ́rà wa ọlọ́mọṣàbá dúró tiẹ̀ yín náà sà ọlá títóbi lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin àfa wa tẹ̀tú tẹ̀lé of ìwọ land ẹ̀ẹ́mìà eh, eh, of yorùbá wa pẹ̀lú àlékún ìṣọ́ ọlọ́run ọba tí ó nọra tán ọlọ́run máṣe bá wa ṣe fún wọn àlékún àlàáfíà ẹ àjíǹde ara ọlọ́run jẹ́ kó máa jẹ́ fún wọn ọlọ́run àti tóbi lọ́dọ̀ ọlọ́run àwọn bàbá wa adépọ̀jù àgbà nílé ọlọ́run máṣe bá dúró tì wọ́n ẹ ọlọ́run máṣe bá wà pẹ̀lú wọn àlàáfíà ara ẹ tí ò ní kù síbi kankan ọlọ́run máṣe bá wa ṣe fún wọn bí bàbá ṣe dàgbà tó bí wọ́n ṣe wọ etí something tó wọ́n ṣe ń wa mọ́tò fúnra ara wọn ọlọ́run bàálà àlàáfíà wọn má jò di fíafíà ọlọ́run àti tóbi ìyá ọlọ́mọ ọlọ́mọṣàbá wa pẹ̀lú wọn àláfíà wọn má jókòó ń bẹ́ẹ̀ bàbá ọlọ́mọ náà àláfíà tí wọ́n tún fi bí mi sí ọlọ́mọ tó máṣàbá ṣe fún wọn ẹja sọ pé àmín náà gbogbo ẹni tó wá ń wárò ayọ̀ báyìí bọ́lá wọn bá ṣe ti ti alájọ wa Yusuf Adépọ̀jù ní rọrùn tí ò sí mómi wá mẹ́jẹ̀ wá máṣàbá ṣe tiwọn náà ní rọrùn gbogbo ẹni tó ti ya scan tẹ́rù ń bà tán sọ pé àwọn ọmọ mà kọ́rí síbi tó yẹ kó kọ́rí sí àbí ọlọ́mọ ẹ̀jẹ̀ ò tó lára ẹ àbí omi ò tó àbí nǹkan kan ò tó ọlọ́run bá gbogbo àti ò bá bímọ bá wa ṣe ní rọrùn ẹja sọ pé àmín ọlọ́mọṣàbá ṣe ní rọrùn gbogbo aláboyún ayé kí wọ́n fi ọ̀bẹ kí wọ́n fi kúrò nù kún wọn sọ pé ọlá tóbi lọ́dọ̀ ọlọ́. Academy of Islamic Propagation Akadib. Assalamu alaikum. Shall I tell you something which, if done, will increase your wealth in manifold, and earn you special abode in paradise? cultivate the habit of spending in the cause of Islam. The likeness of those who spend their wealth in the way of Allah is as the likeness of a grain of coin. It grows seven hairs, and each hair has a hundred grains. Allah gives manifold increase to whom He wills. Allah is all sufficient for His creatures' needs, all knower. Beloved in Islam, whoever has the means and wishes to be part of the monthly donation scheme towards the proposed academic university project should kindly inform us through this WhatsApp number. Zero eight zero three three seven eight eight four three nine. Glory be to Allah. Over 300 pious Muslims all over the world have thus far volunteered to be part of this divine scheme. By Allah's grace, the number keeps increasing on daily basis. Dear brothers and sisters in Islam, if you are therefore ready for this monthly Fisabilillah, just inform us through this WhatsApp number or you may send us your full name and the country you are residing. Then you will be added to the university support group within 24 hours. No amount is too small. May Allah make this gesture one of the reasons why you will be admitted into paradise. mean, Our bank account details Zenit Bank Akari Proposed University Project 101 509 And for those who have already been added to the groups, kindly invite your family, relatives, friends, and neighbors to join the train of the monthly donors. Those who spend their wealth in last way, by night and by day, secretly and publicly, will have their reward with their Lord. Join this train of donors today and become a pillar of support to this worthy cause of Islam. Assalamu alaikum. Yeah.